tàbí Kí ni ń jẹ fúnra wọn yìí? Ah! ọmọ bá ṣọrun kí ló fi ṣe gan-an tó fi kú mọ́ ọ lọ. ẹ dákun ẹ dákun ó lè mo ṣe o ó lè mo ṣe ó ń pọ̀ kàkà kú mo sì ní ìrànlọ́wọ́ elédùà ń gbọ́ ó lè mo ṣe o. bí o ti pa á nìsín. ó kú ni. ẹ oore nílò tó àmẹ́ni ọba mọ̀ bẹ̀rẹ̀ nkẹ́ òun ni mọ̀ mọ̀ parí ọ̀ wá gbẹ́rù ẹ lọ́ọ̀bà máa gbé tìkẹ́tìkẹ́ lé ohun tó ń ṣe ní ni o. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ dúró dúró dúró dúró dúró ọmọ Baṣọ̀run. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe ṣàlàyé fún ọ ó gbé ó sì fi kọ́ńtà fi pé ọ̀rẹ́ mo ṣe o tó dẹ̀bi mọ́ mi lọ́wọ́ o ọ̀rẹ́ mo ṣe o. Ah. ẹ wo ẹ wo mo fẹ́ lé dúró àbẹ̀wá ẹ wo ẹ pa mí lẹ má pa mí. Ah! ọmọ Baṣọ̀run bó bá ṣe wèrè wèrè ó ṣe é ibẹ̀ sí méjì ni. Ah.

ìbẹ̀sílẹ̀dì ni ó bá dà fún wa ẹyẹ rẹ ò ní da wọ́n lórí ibú ọmọ yìí. ó ti pa ọmọ pẹ̀lú pẹ̀lú ìjọba ó dà fún wa. ṣọ́ra rẹ Rọ́lákẹ́ ṣọ́ra rẹ ó ọjọ́ kan lọ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ lọ́jọ́kọ́jọ́ ogun sí ọ ẹ̀gbọ́n mi kò sí fẹ́ẹ̀ṣì ẹfẹ́ ẹ̀kọ́ ọkọ mi ní odò ní èmi lọ láfi wọ́n lọ wọ́n lọ Rọ́lákẹ́ wọ́n lọ kí ló ti dá ṣe wọ́n ti dá ṣe wọ́n ti dá ṣe kí ni iṣẹ́ iná fún Rọ́lákẹ́ yìí ó ti dá ṣe ó ti dá ṣe olórí àwìlé. kábíyèsí o. mariola. kábíyèsí o. kí ni ń ṣàwọn ọmọ yìí. mo kàn déédé bá wọn tán ń pariwo múra wọn náà ni. ó di bẹ́ẹ̀ lórí tí mo kí i. pé wọn ò gbọdọ̀ gbáríwò kankan láàfin mi. ẹ báwọn ọmọ yìí sọ̀rọ̀ ẹ báwọn sọ̀rọ̀ òjò ẹlẹ́yìn ṣubọ̀ ló ṣe tẹ́ padà yíyá. èmi àti rọ́lákẹ́ ni èmi àti ẹjọ́ ń fi ọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀ láàfin bí. pẹ́pẹ́sẹ́ lónìí ẹ ọkàn ní òjọba máa ní ìbọn ti fọkà àbúrò ìjọba tó ń fọkọ ẹ̀gbọ́n ẹlẹ̀ mo wá wò sí ti bó tiẹ̀ jẹ́ pọ́tẹ̀ ó ń wá ọkùnrin láàfin tó ọ̀rí fi jọba ọkọ mi ní òjọba nítorí èmi lẹ̀gbọ́n rẹ̀. Mariola. bá gbọ́ yé dáadáa ọba bolójì ṣé tílé bàbá mi lọkọ yóò jọba lónìí àbí tílé ìyá ńlá ìyá yín wọn. ẹ̀yin ọmọ ọ̀ràn kírun wọn ṣé wọ́n jọba lé àwọn ìyá yín ẹ dá mi lóhùn. ìwà ni pé bí bàbá àti yí bá wá kú o ọkọ yìí ní òjọba ṣé wọ́n pín tan ajá kó kọlẹ̀ mọ́mù bí. kábíyèsí ọmọ èké ní í ṣe wọn. dákẹ́ nu ẹ. ọmọ èké ní í ṣe wọn. tí ìbá ṣe pé àwọn ohun tẹ̀yìn sọ lójú àwọn ọmọ yín. oye àbí nítorí pé òun ò gbọ́kùn wá lérò yìí pé bí n bá wá dàgbà tí mo dògbó ọkọ tọmọ yín bá fẹ́ wọlé bàbá mi ní òwà kúrẹ́ àlefa ó dòó nìyí wọ́n la èrò kìrìkì bẹ́ẹ̀ náà wọ́n pa mọ́ ní kí wọ́n rọ kí wọ́n. ṣé ẹ ti gbàgbé pọ́pá ni mo pa lórí ohun gbogbo ni kábíbi ní òsì olódùmarè ní okòó lè bèrè lọ́rùn èyí wá ń ro kúrò mi ẹ ti gbàgbé pé tọmọdé bá dárí sápá pọ̀ pa ni ọmọdé bá dárí sọ̀rọ̀ kò èrò kọ àgbo ọmọdé bá darí sọ̀rọ̀ yẹn ìwé burúkú ni ẹ ṣọ́ ara yín ẹ gbérò kérò kó lọ́kàn ẹjọ́ yín kọ́ ẹjọ́ yín kọ́ àwọn ìyá yẹn ni kàkà kó sàn lára ìyá ẹ̀jẹ̀ yín lẹ́rìí ohun tẹ́bí kan ní. ilẹ̀ alẹ́ lẹ́nu máa rè tí ì sùn èmi gan sì lè bí àrò lẹ́nu ààfin tí ọjọ́ bá. láago mélòó báwo ló tiẹ̀ wáyé ẹ lórí yẹn bí bẹ́ẹ̀ ni ó bá mímú pa tí n bá fẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni ò mú mi. ìyẹn ro kúrò bèbí bàbá yín bá kú lẹ́nu tẹ́ẹ̀tì ìmọ̀bí tí kádàrà ó gbé yín gbà. gbígbó ògbè àlọ́ọ̀lọ́ ọlọ́kọ sí ni o o ò tí ì mọ̀. ìtàn bá tó gbé dáa ẹ̀jẹ̀ kí n kọ́ pa á lẹ́nu ẹ̀jẹ̀ jáde jáde.

Thank you. Àwẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ní gbogbo ìlú yìí àti àwọn agbègbè tó yí wa ká kò sẹ́ni tí ọmọ ń tó ṣẹlẹ̀ sí mi gbogbo wọn ni wọ́n sì wá ń ṣe mí pẹ̀lẹ́ ìwọ tó wá nínú ìhà mi ó yọjú sí mi láti gbà náà kódà. wá kí yín nígbà tí ìwáyà yìí gan mo fi mú fílẹ̀ mo rí pé àmì ò sí ní ẹ̀yìn àbúrò mọ̀ bí. kódà ìtọ́ sọ náà ọ̀rọ̀ ni àmọ́ ju gbogbo ẹ̀ lọ àkókò ti tó wà yìí tá a wà mú ajé kọ ojú oníṣọ̀hún gbogbo ń tà ń ṣe nípamọ́ mo fẹ́ kó hàn sí gbangba bẹ́ẹ̀ ni ọjọ́ mélòó ni ọjà ẹni kú báyìí. gbogbo ọ̀run ọ̀run ọ̀dà tó bá dijọ́ kejì ọjà n ó yọjú sílé yìí. bẹ́ẹ̀ ni ó ti tó àkókò tá a gbọ́dọ̀ jẹ́ kí ìlú ọmọ gbogbo ntẹ́mi rẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ ó gbọ́dọ̀ hàn sí gbangba wáyé ohun mi kọ́ ti máa jẹ́ àyàbá sọ̀run àbọ̀rọ̀ mi ò yẹ ọ́. ntọ́ bá sì yẹ lẹ́tọ̀ọ́ ń ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ ọ ti wà lẹ́ẹ̀dẹ̀ mi ṣọ́ọ̀ṣì wàá rí ìtìyá rẹ tán sọ yìí èmi mà ti la gbogbo rẹ̀ hàn ṣé wọn wàá ṣe baálé ilé mi ti èmi tí gbogbo ń wárí fún gẹ́gẹ́ bí olóyè ńlá pàápàá àwọn bàbá mi pòwe wọ́n ní àìtódò tọ̀ sí. Si ni àkèré díjú kọ̀ǹkọ̀ díjú bẹ́ẹ̀ ni bá a bá tó dòótọ́ sí i a hóra lẹ̀ bá ń fún gbogbo irúmọlẹ̀ tí ń bẹ lódò ni mo ṣe tán mo fẹ́ hóra lẹ̀ wáyé sọgbọ́ fọkàn rẹ̀ balẹ̀ kò ṣe nǹkan kan a sì ṣe láyẹyẹ ni olóyè ọ̀gbọ́dọ̀ ṣe nǹkan kí wọ́n má mọ̀ <laughs> ń bọ̀ lọ́wọ́ à ń darí ṣe tún kiri lọ lọ ni ṣe wàhálà kò fẹ́ máa lọ. ìdarí bọ̀ ni mo lọ lé. ilé lọ lọ wa ilé mo lọ yọ̀dà kọ kí n bọ́ bá délé. bàbá ẹgbẹ́ mi. àwẹ̀kẹ́ alájẹlẹ̀kẹ́. bàbá wọnú ọlá. ó ìyá mi. mo ṣàkíyèsí pé láti àná tí kábíyèsí ti parí àwọ̀ tó wà láàrin ọ̀tàn àbúrò wọn ṣe gbọ́ngbọ̀n sí wọn. kò yẹ orí bẹ́ẹ̀ ìwọ lẹ̀gbọ́n gbogbo wọn tí ẹ bá sì mẹ́lá agboolé báyìí èyí ṣe irú tó ń ṣe ìwọ ló yẹ kó o pa àwọn àbúrò rẹ kẹ ẹ parí ẹ kó o tù wọn. tẹ́ ẹ̀ já sí nǹkan kì í ṣe tó yẹ kó o máa jà sí. níbo ti gbọ́ rí ipe bí kábíyèsí ọba lọmọ ọkùnrin o ìyàwó ọmọ tó bá ọmọ tó bá wá bí o ọmọ rẹ obìnrin ọkọ tó bá fẹ́ o ní ọjọba mo ti gbọ́ rí wọn èyí ṣe bẹ́ẹ̀ ìwọ pàápàá tó ń já yìí ganan ibi tó ń lọ ò tí ì mọ nígbà bá bẹ̀rẹ̀ sí máa ṣe gbọ́ngbọ̀n pẹ́ láwọn àbúrò ẹ̀ nísìn yóò ti mọ́ ọ la ọbẹ̀ lówó jíjẹnu bóyá ní ìsinmi tó ti lọ lọ́kọ ọ̀lẹ́ fọlọ́bìnrin mẹ́ta olè fọlọ́bìnrin mẹ́rin bóyá márùn ni o ò tí ì mọ̀ àdúrà mi ní kọ́ lọ́njọ́ wọ nínú ilé ọlá tó bá ti wá fúru ilé ìbẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ wọ́n mọ̀ ló ń jòun ta lọ́ wá fẹ́ fi jọ èmi sì ní wọn mo wú jẹ orí bẹ́sẹ̀ pọ̀ lẹ́yìn ẹ̀yìn mi rọ̀ dákun ọkọ mi èyìn bá burú ẹ̀ ní ìjà o ò ti gbọ́ bí n bá sì bímọ ọkùnrin ọlọ́run bá ti jẹ́wọ́ bímọ ọkùnrin bí n lọ́ tán adé òpó òǹlé mi nu èmi náà mọ̀ ń jọba lọ ò ti gbọ́ ọkọ mi wọ́n bá burú ẹ̀ jà o ẹ bá ń parí ẹ. ìyá mi n ò bá rán lákẹ́jà bí kábíyèsí ti bá wa parí ọ̀rọ̀ náà ni mo ti pè mọ́ra tí mo lè ti fà mọ́ra mo sì rí bó sì ń ṣe gbọ́nkú gbọ́nkú mọ́ mi. òun lágídí fún abayín ló ń jajẹ abayín lágídí burúkú ọgbọ́n la fi ń bá rò láàfin bá ṣe rán ṣe o èmi náà sì pé wọn bá sọ̀sùn gbéyẹ̀ wá bẹ́ẹ̀ ìwọ fún ara rẹ̀ wà á mú un ó tù ú àbúrò rẹ ni èmi náà mo bí gbogbo yín ọmú mi náà lẹ́mu tó ti yọ èèyàn bá burú ẹ̀ níjà èèyàn máa ń ṣe dáadáa nínú ìwọlẹ̀gbọ́n gbogbo wọn ó ti yọ nísìnyí. aṣọ ìyá mi ọmọ èké ní í ṣe yín kankan náà gbogbo yín mo sì lè bímọ kí mo ṣe wà tí wọn bá kí mi lọ lọ tí ọjọ́ ọba àwọn ẹ̀kẹ́ ọkọ mi ọ̀rọ̀ onílé o ibi ó bá sì ti bá ní náà là ti sọ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kọ́ ọgbà mi sódì bàbá rẹ̀ náà ti ń sọ ó ń tún sọ èmi mo bí ọ òkú èsì ìfarapamọ́ fẹ́ni tí ó wù ṣé ọ̀rọ̀ kùn ìpè ọ ni àbí báwo ló ti jẹ gan tó mẹ́nìkan wálé ń pàtó ìyá mi wọ́n kúkú ń pè mí kódà mo pè yege àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tí ẹ máa ń sọ fún mi pé tí n bá fẹ́ ní ọkọ kí n lọ́kọ tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó sì tún ní òye ṣe ajé orí mi kalẹ̀. Hmm. ọkọ mi ọ̀rọ̀ lọ sọ onílàákàyè ọmọ sí mi ọkùnrin tó bá lọ́gbọ́n yóò mọ bí wọ́n ti ń sọkọ òbí kalẹ̀ èyí tó bá nímọ̀ yóò mọ tí wọ́n ń pè lóbìnrin èyí tó bá sì lóye níjọ́ ọ̀rọ̀ bá ta kókó báyìí yóò tètè yé ọ̀rọ̀ lọ ó yẹ kó wọ́n lọ́mọ àmọ́ síbẹ̀síbẹ̀ ilẹ̀ obì èèpẹ́ sú o mo fẹ́ kọ́ ọ ṣe ní kọ́mọkóbó kó o mú ọlọ́gbọ́n olóye onímọ̀ kó o mú wálé kó o fi sọkọ ká tiẹ̀ mọ̀ ẹni tó ń tẹ̀lé tẹ̀lé àmì tìrọtì àwẹ̀kẹ́ ọmọ ṣeun kó o mójúlé koko gbèsè dèmí mú yàrá bọ̀ bí n bá tètè bí ọmọ ọ̀nẹ́sẹ̀ náà jẹ mo fẹ́ kó o mú lè rí ọmọ ṣe ogbon tí mi kọ́ sì ṣá gbogbo nkíní ṣá lọ́tọ̀ọ̀tọ̀ tó bá dọjọ́ rọ̀ kó o lè gbé yí ìta lọ díẹ̀ ó ṣe wọn kọ́ lẹ́yìn náà dá ó kàn jẹ́ pé a kì í fi bẹ́ẹ̀ rí èèyàn gidi mọ́ lásìkò tá a wà yìí ni bí ó fẹ́ dàbí eléyìí tó ń wò yìí tó bá gbé dání báyìí yóò dàbí olóni àríwò gidi wọn. ta ló kiri ilẹ̀kẹ̀ wá sáàfin. wọ́n bẹ lágbàlá kábíyèsí. lágbàlá yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí. lórí èso àbí ìṣẹ̀lẹ̀ nìkan lónìí. àwọn tí. wọ́n sọ fún mi ní kò lọ gbẹgbẹ fún mi. díẹ̀ o. lọ́kọ̀ ọ̀dọ̀ kábíyèsí. ó dáa. kábíyèsí. kábíyèsí. ṣùgbọ́n lọ́rùn kiri lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ o kábíyèsí o. Deus. létí pé ó gbóhùn ti ṣìnà fún yín o ó pé kẹ́ ẹ fọkàn balẹ̀ kẹ́ ẹ gbé bàbá lẹ́yìn ìdáàbò ìtàn àì àárọ̀ yìí ni ọ̀sẹ̀. èyí máa lọ sí ifá lóòótọ́ rẹ̀ ní bàbá dá ifá ọ̀sẹ̀ ifá tó bá yẹ wí. <laughs> ìyẹn ti fa wá aṣọ tó dùn mọ́ mi lónìí mo ní mú ẹbí àbọ̀ fún ọ. <laughs> bàbá Ifá ní kí n pẹ̀lẹ́ Ifá pé ẹ̀gbọ́n mi kì í ṣe ẹyọ ọmọkùnrin kan ṣoṣo ọmọkùnrin tí ó wáyé kì í ṣe ẹyọ kan ṣoṣo tí ń bọ̀ láàfin ọ̀rọ̀ lẹ́nu bẹ́ẹ̀ Ifá ló wí kì í ṣe ẹyọ. bàbá tó ní ìsìnkú. ẹ bàbá ìfà pé láàrin gbogbo àwọn obìnrin tí fẹ́ láàfin kò ṣe kankan tí ọmọ pẹ́ nínú wọn. kó o láti wá ṣe ọdún aṣọ náà ọdún aṣọ náà pé wá ọba rògbòdìwẹ̀ wọ́pọ̀ lórí wáyé bàbá bá yìí ìfà ń pè ọba ọ̀la yakaya. ó já sí pé bàbá ò fẹ́ bẹ́ẹ̀ nìyí ẹ̀wọ̀n mi bàbá ó lè fẹ́ fà sí ọ̀gá àṣìṣe ààrẹ. ìlú iná ló gbé rárá o ọmọ ìlú ayé pé ni. ayé pé lóde kejì wa bẹ́ẹ̀ ni kábíyèsí. ọmọ bíbí bẹ́ẹ̀ ni ọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. kí ló kọ bàbá rẹ. gbadegẹsì ni orúkọ àpòlá náà sì jẹ́ ilé gbadegẹsì. gbadegẹsì ló kọ bàbá rẹ agboolé gbadegẹsì. ṣé ilé ọkọ ló wà ní. kábíyèsí mi ò tí ì sí ilé ọkọ. ò tí ì wọlé ọkọ. bẹ́ẹ̀ ni kábíyèsí ní tirẹ̀ o mọ tó jẹ́ kí n mọ bèè lọ́rẹ̀ bí mo ti wọ yìí o wù mí lọ́mọbìnrin o rẹwà wọ ó sì wù mí kí n fi ọ ṣàyà. ó wù mí kí n fi ọ ṣàyà. Bobby kì í ṣe pé wọn ò láyà lé àwọn olórí ń bẹ lágbàlá mi wọn pọ̀ lọmi bíbá wọn sì bí ọmọ ṣùgbọ́n ìwò tí mò ń wò ọ́ ẹ̀mí mi sọ fún mi olódùmarè ń sọ fún mi lẹ́mìí mi pé ìwọ yìí tí n bá fi ọ ìwọ ló bí àròlé fún mi tó jẹ́ pé tí n bá dàgbà tí mo dògbó tí mo rí bí àgbáńrè ọmọ tó bá bí fún mi ní òjókòó lórí àlééfà yìí. ẹ̀ṣẹ́ wo ni bẹ́ẹ̀ báyọ̀. kábíyèsí o kábíyèsí o orí bẹ̀rẹ̀ kábíyèsí o orí adógbò lọ́rẹ̀ẹ́ gbọ́ pàṣẹ mi tẹ̀lé àwẹ̀kẹ́ kó sọ pápá rẹ̀ pé ló ti da ẹyọ ọba wọ ọrùn rẹ sí àwọn. ẹ ẹ ilé kẹlẹ ni ohun tí mo fẹ́ lọ́wọ́ rẹ ẹyọ ọba ẹ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ. Let me show. kíní kan ni ẹ mú sùúrù díẹ̀ ẹ tí ì lè lọ ṣe ẹrẹ́rù tẹ kó wa kì í ṣe ohun tèmi nìkan lè tẹ́wọ́ gbà àfi bí bàbá rẹ̀ bá dé ah, wọn náà wọ́n sì wọlé ọmọ ọkọ ní àti kábíyèsí tó kó wá rèé o àná ọba ní tí wọ́n tún kó wá rèé o ẹrù ni kẹ̀tíkẹ̀tí ń gbogbo ọgbà. Hmm. Ah! ọ̀hún ṣàjà lè san. ògùn o. ẹ jẹ́ àwọn ọmọ lọ ẹ ṣe wọn dúpẹ́ ẹ bá kí kábíyèsí ẹni wọn ṣe àwọn náà nà ṣẹ̀dá àfi wá dúpẹ́ ẹ bá o ẹ ṣeun o ẹ ṣeun o. wọn yìí fún wọn lówó wọn yìí fún wọn lówó. ṣèbí náà lówó ni mo fẹ́ fún yàrá ẹbí tí mo fẹ́ dán jẹ. kẹ̀tíkẹ̀tí ni gbogbo ìgbà ẹ kò sí wàhálà. ọlọ́run ṣàjà lè sán. wẹ́rù yóò sí láàrin sọ̀mí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́ba bá ti mú ìyàwó lọ́dọ̀ ẹnìkan gbérù wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ bàbá lọ rèé fẹ́yàwó ń bò mí ni wọ́n máa lọ rèé so ẹrù kalẹ̀ ilé wa wọ́n máa sọ sí sọ̀mẹ́ni ààrẹ tó bẹ́ẹ̀ kò sí àwa lọ mọ̀ mm. yẹ́n tí wọ́n mọ̀ gbà wọlé ah. yóò bá wọn kọ́ lọ́rọ̀ ìbómìnrin. aṣọ rẹ. ẹ̀rù tèmi ò gbé rẹ. ẹ̀mí bó bì í lè ní ẹjẹ́ torí tèmi wọ́n ká sọ́ọ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ mi ò gbé tasọ. ọmọ ìlú àbí. lílò mi anọba kí ni wọn wà fi dá mi mọ ń gbòòrò anọba ní bọ yìí lèmi náà òrùsà sọ ẹ jẹ mi ò bẹ̀rẹ̀ gbé ètò ẹta. elédùn ọmọ ṣe wọn ọjọ́ kìíní àná mo dúpẹ́ tọ́lọ̀ ń jẹ́kẹ́jẹ́ pé mi mo lè máa jèrè ọ̀rọ̀ lára rẹ kì í ṣèwọ ló ń jèrè ọ̀rọ̀ lára tèmi kí ni dáa fi jókòó nílẹ̀ náà rèé o bí o gbé lérè tó ti tọ́ sókè tó fojú gbà á gẹ́gẹ́ gẹ́gẹ́ bó ti ń bá lòun lọ́dá yín bó ti ń bá lòun lọ́dá mo fẹ́ kó nu ilé ìjọ náà lọ́hùn

kábíyèsí ọmọ àgbẹ̀ olólà tí ṣákẹ́kẹ́ àgbẹ̀ olólà tí kàbàjà lágbẹ̀ olólà tí wàkọ̀ abẹ́mu èdèdè ṣẹnu abẹ́jẹ́jẹ́ tí olólà tí fẹ̀jẹ̀wẹ̀ èròjẹ̀ ní àgbẹ̀mọdòdò ọba tó bọ́jú. ọjọ́ tó ti dáàfin mi gbogbo ìgbàkigbà tí n bá gbìyànjú àti fọwọ́ kan òun lera fún mi. tí ọba jẹ tẹ́lẹ̀ kan tó máa pè lálẹ́ ìbàní. àwọn ẹ̀kẹ́ bí mo ti ń wò yìí o ti fẹ́ra oyún pẹ́ lára rẹ̀. ṣọ́rọ̀ ni. kábíyèsí ìrọ́kọ ìdí náà tí mo fi ń yẹra fún yín látọjọ́ yìí. D. ó gbà lọ́wọ́ mi wọ́n á sọ àlẹ́ wọn á gbà lọ́wọ́ rẹ̀. irọ́ nípa kábíyèsí ó filẹ̀ kẹ̀sọ́ wọn ní pé kí n máa kábíyèsí. ó ní kábíyèsí fún òun. ìwà ni ẹ̀mí bẹ́ẹ̀ ó ní kábíyèsí fún tó ń wò yìí òun ló tọ́ sí kó lò ó nítorí pé ẹ̀jẹ̀ ọba ń bẹ lára tiẹ̀ adéyẹmí ni wọ́n ń jẹ́ ó nítumọ̀ adélakẹ́ lòun. àbúrò ẹni má máa bàjà lórí nǹkan mọ́ ohun tó bá ṣe fún wa bá mi kú sọ fún mi. àbíamọ o àbúrò ẹ ní gbogbo tó bá ṣe ọ̀pọ̀ adọ́là ni wọ́n orí adé ní orí adé kan tẹ̀gbọ́n rẹ̀ dùbálẹ̀ fún orí adé ó ti gbọ́ ìyá bàrà ṣẹlẹ̀. làbọ̀ lọ sọ́dọ̀ yẹ́ ẹ̀. mi ò pòmú lérò òpó múlẹ́rọ ọmọ ọjà àlè kan òpó rọ́ṣọ òpó gbàjà ọkọ mi ṣé torí ọ̀rọ̀ tí kábíyèsí sọ látẹ̀kan ṣé òun ló ń rò ọ̀rọ̀ tí kábíyèsí sọ wọn ariwo lásán ni tí kábíyèsí bá dàgbàdàgbàdà tán bá rebi àgbà ń rè kò sẹ́ni tó gorí ìtẹ́ bàbá yìí àfi yìí nìkan torí pé ìwọ ni àkọ́bí ṣó ń mi ìwọ làkọ́bí kábíyèsí kò sí kan kò sẹ́ni tó bẹ́ẹ̀ dúró àfi ìwọ yìí nìkan torí pé wọ́n lọ àkọ́bí bàbá yín lọ́kùnrin kò sẹ́ni tí ò bọ́ dù ọkọ mi tó bá jẹ́ pé torí ilẹ̀kẹ̀ tí bàbá yín gbà lọ́wọ́ rẹ̀ kí mo ti ń ṣe ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ ń bẹ́ lé bí ẹrù ọkọ mi kò sẹ́ni tó lè gbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ ọkọ mi ọmọ aládìkún ọmọ aládìkún aráàlá rẹ̀ ọmọ ládéládéládé ajé aládìkún náà gbà fún aláàfin yín ọkọ ìyá lọ sí mi rẹ. adéyẹmí má sunkún mọ́ ṣógbó ọkọ mi. láti wákàtí yìí lọ bí mo ti ń bá ẹ sọ̀rọ̀ yìí gbogbo tí odó bá dé pèrè mu ni kò tún rí ta mọ́ ẹ̀dá ọlọ́run kan ò gbọ́dọ̀ gbọ́ oyún tí ń bẹ́nu rẹ̀ owó rẹ̀ ó sì sọ rẹ̀ ni ó ṣe bàbá fún. níyọ Ẹlẹ́dùà wa kò níyọ Èdùmàrè wa kò níyọ Ẹlẹ́dùà wa kò níyọ ìlú ayé Èdùà wa gbà ní. rògbòdìyàn ló gbàlú kan o dàrúdàpọ̀ ìlú ò fararọ ìlú lè kókó ó dojú o ìlú ò dẹrùn fún takọtabo òtúnbàmọ́ òtúnṣẹ́ ikú pa lọ́tún ikú pa lọ́sì Èdùà wa gbà ní. Èdùmàrè wa kọ́ niyọ̀ Ẹlẹ́dùwà wa kọ́ niyọ̀ Èdùmàrè wa kọ́ niyọ̀ Ẹlẹ́dùwà wa kọ́ niyọ̀ ìlú òrọ́jú wo ìlú òráyè Èdùwà wa gbà ní. alálẹ̀ ìlú ẹgbà o ẹ̀yìn ìmọ̀lẹ̀. ẹ̀yin kábíyèsí tèmi ní tayín ọjọ́ mẹ́rìndínlógún gbáko ni a sì ló ń bí ẹwà yìí ẹ wò mí àròdé lè ti gbá arúgbó ńlọmọ lẹ́rù èyí tẹ̀ ń ṣe yìí àwọn atọ́lá yóò mẹ́sẹ̀ yín jáde ẹ tàṣeyọrí ń bẹ̀ ẹ̀mí yóò sì gùn ó ti jẹ́nu. ẹ wá dákun ẹ̀yin ìlú ẹ má fi mí lẹ̀ o torí páyà mi ń já àmọ́ bí mo ti ń wò yín lẹ́yìn mi ọjọ́ kọ́kàn mi ò balẹ̀ mo nígbàgbọ́ pé ikú òun ẹ̀pà wọn èyí yára wọn ẹ dákun ẹ mọ̀ dákẹ́ o. Hmm, kábíyèsí apá sọrí gbogbo ìtọ́ ọ̀run ó ti dàfí ẹ̀yìn báyìí. bẹ́ẹ̀ni tí èyí kò fi sọ ọgbọ́n mi ká tó gbọ́kú awọ ọ̀nà ó jìn àìgbọ́kú ẹ̀dán àìgbọ́kú òṣùgbò kẹ́ni kó tó gbọ́kú awọ ọ̀nà ó jìn ọ̀ nípa ikú kíkú kan gbogbo tí wọ́n rí kò sí tọ́jọ́ mọ́ àtúrí làwọn nú àdákẹ́. ẹ ṣeun ẹ jọ o ṣé pé ọ̀rọ̀ mi ò ní dàbí tàwọn èrò ṣáájú. ẹ wò ó kẹrí àfihàn tí gómìnà sọ. bẹ́ẹ̀ni ẹ ti dàbí ẹ̀yìn. ẹ wò ó ọ̀la lè ó mọ̀ adé tán. Èdùmàrè wa kọ́ niyọ̀, Ẹlẹ́dùwà wa kọ́ niyọ̀, Èdùmàrè wa kọ́ niyọ̀, Ẹlẹ́dùwà wa kọ́ niyọ̀, ìlú òrojú wo ìlú òráyè ọ̀dúnlà lára mi àgbọ́n mi rè gún. ìwọ láwo àwa lọ gbẹ̀rì bá a bá fẹ́ mọ lójú àríran iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ̀tún ọlọ́kàn lọ́sì àárín ọpọ́n àlèdè ọ̀run ṣáá ńlá ṣáá ta o kíre. ọ̀ságùrẹ́jà kíre ni o wí ká gbọ́. ìrosùn gẹ́dá bójú bá yẹjú kóhun má máa yẹ adéwá fún gárígádá ọdẹ ayé ó ń bọ ọkàn fún gúrédé ọdẹ ọ̀run hmm, jẹ́jẹ́ ni mo jókòó mi mi ò wúlẹ̀ ṣe kíkan adéwá fólúwẹrí òrùngẹ́tì ó ń mójú ẹkún sun ìráhùn tọmọ. ẹfun òní mọ́ṣẹ́ kó má wò ó. kò ní mẹ́wúro kó mọ́ korò ẹfun òní mẹ́lẹ́bù kó gbórí ìtì kò ní májà kó dẹni arìn lẹ̀ ewọ̀. fífa ń fún ọ ṣe. Ah, abánika mẹ́ni ọ̀la làó mú ẹyìn ẹ̀yin olóye ifá ni kí yín mèrè sẹ́lú ọ̀rúnmìlà ní kí yín mọ̀sẹ̀ láwẹ̀ bára mi àgbọ̀n mi rè gùn ó ní kí yín mo lóde àtìlẹ́mọ́ níbi tá a gbé ti rí ọ̀ságùrẹ́jà ẹ̀rí ọ̀nà tí ifá gbàgbọ́ tó máa jẹ́ bẹ́ẹ̀. oró tá a dé pín la ṣe ń fẹ́ pín ọgbá oró tá a dá gìtà la ṣe ń fi tàdá náà oró tá a dọ́jẹ̀lẹ̀ lù ló ṣe ń ro jẹ̀ǹtítí jẹ̀ǹtítí adé aboró ayé ọmọ ẹ̀yìn àlùwà. ẹ̀yin olóye ifá ní. Ni ọ̀tẹ̀ ní bẹ́ǹdì ọ̀rọ̀ yìí o ah. ẹ wá rí ẹni tó wá ń bẹ́ǹdì ọ̀tẹ̀ yìí ẹ̀yìn òun ni. Ah, ah, ah ẹnu mọ̀ bọ̀. kíárì ẹ̀jẹ̀ ní kú ọ̀jọ̀ ẹ̀jẹ̀ wò sí. bọ̀ ẹnu mọ̀ bọ̀ bọ̀. Gbẹ́mílẹ̀. Àwọn sórí. Ire wa kọ́ ni ọ́, Ẹlẹ́dùwà wa kọ́ ni ọ́, Èdùmàrè wa kọ́ ni ọ́, Ẹlẹ́dùwà wa kọ́ ni ọ́, ìlú òrọ́jú wo, ìlú ọ̀ráyè, Èdùwà wa gbà ní. Rògbòdìyàn ló gbàdúkọ̀ o, dàrú dàpọ̀ ìlú ò ìlú le koko ó dojúrú o ìlú òdẹrùn fún takọtabo kò tún bà mọ́ kò tún ṣe ikú ń pa lọ́tún ikú ń pa lọ́sì Èdùà wá gbani Èdùmàrè wá kọ́ níyọ̀ Ẹlẹ́dùà wá kọ́ níyọ̀ Èdùmàrè wá kọ́ níyọ̀ Ẹlẹ́dùà wá kọ́ níyọ̀ ìlú wo wo ìlú wo ráyè. bàbá bùnmi bàbá bùnmi alálẹ̀ ìlú bàbá bùnmi àbíkọ tó ti pẹ̀lú ìfọ̀rọ̀ fọdọ́lá fọdọ́lá rògbòdìyàn ló gbàlú kan o dàrú dàpọ̀ ìlú fara. bíi ti rájà báyìí. ọjà tú ṣé kò sí ṣé pẹ́ gbọ́ wọ́n lọ́ba mi tún ti kú sí pẹ̀bí ọba mi tún ti kú sí pé èbì elédùn àmàṣàánú wa. ẹ wo àyàfi kélédùà bá wa tò ìlú ò fara rọ elédùà nìkan ló lè bá wa tò. bàbá ẹ ṣeun àgbà ò jẹ yín dà síbí ìgbà kan lọmọbìnrin ni wá nínú ìdílé wa yìí wọ́n sì wọ́n àwọ̀ sùnsùn wọ́n ní àwa ni oyè tọ́ sí káfọmọyè lẹ̀ bàbá inú mi dùn ayọ̀ mi kún lónìí ẹ wo ẹ jẹ́ àfi tayọ̀tayọ̀ gbà á wá o Adélékè Oyèyẹmí ẹ finú konú ẹ fi kùnlùkùn ẹnìkan ó dúró nínú yín tá a fà kalẹ̀ fáwọn olóyè ìlú yìí kó lọ jọba wo Adélékè ìwọ lọkàn mi mú. Oyèyẹmí ǹjẹ́ ìmọ̀ wa. nǹkan ò ní sí ọ àdúrà rẹ ó gbà wùmí àní forí ilẹ̀ ká wá mú ẹsẹ̀ ẹ̀gbọ́n rẹ Adélékè ńlọ o sí. omi ojú àfà kalẹ̀ kó jẹ ọba náà kó bá jọba náà àwa náà lẹ́nìkan gbòógì lágboolé wa nù ìran wo sì máa gbòòrò sí ẹ wà ní sórí burúkú délékè délékè. mo ń jẹ́yìn bàbá. ẹ wo la fà kalẹ̀. èmi. bẹ́ẹ̀ ẹ mọ̀ fún àpérò o. ẹ̀yin olóye ẹ wo lẹ o. yóò dáa fún yín ẹ rọra wo ẹ kó àpérò náà ìlú yóò ní bàjẹ́. ẹ fi balẹ̀ tó ká jẹ́ jókòó. ẹ wo ọ̀rọ̀ ọ̀gbà jókòó lọ́pọ̀. ẹ ǹbọ̀dẹ̀ bá ọ̀rọ̀ wa dé. àdúrà yín ọgbà délékè lọmọ oyè tá a fà á lẹ. bàbá ṣé mo ti jẹ́ yín ní ìhòòhò ni ẹ̀dá ń lóhùn. èmi ò jóye o tinútinú mi mo fi yọ̀ǹda fábúrò mi Oyèyẹmí òní ò jẹ́. Délékè kí lẹ wí gbójú mi bá fọ ṣé tí mi di ni ẹ wò ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtàrí àjànàkú ni kì í ṣẹ́rọ ọmọdé o èmi ò lè wá kú sí pèbí n ò lè jẹ́ kéèyàn á fi mí ṣètùtù. Délékè dákun àgbà náà ní í gbà sórí èyí tó ń sọ̀rọ̀ ọmọdé ni. àwa náà ò dákẹ́ a sì dúró nípa gbogbo àwọn tí ń kú sí pèbí bá a bá rẹ́ni tó bá jẹ́ lásìkò yìí àjẹgbó àjẹtọ́ ni. ẹ̀sùn ẹ̀sùn bàbá olóye àmọ́ mo ní ìbéèrè tí ń bí mo rò pé tẹ̀tẹ̀lẹ̀ láti lẹ̀ wá ẹni ìdílé obìnrin ni a ní àti wá dìdílé ọkùnrin láì àwa lóye tọ́ sí. ẹ ẹ ẹ um, dúró bàbá ẹ farabalẹ̀ mo ní sàwa ló tọ́ sí ẹ wá èmi ò ṣetán láti jọba n sì ṣe láti joyè kankan ẹ ṣeun mo ele iná ẹ lè fún fúlábọ rí. ọ̀rọ̀ ọ̀rọ̀ bùṣe ọ̀rọ̀ ti di ẹ máa ṣe ọ̀rọ̀ bùṣe kò sí kíní kan ọ̀rọ̀ ti bùṣe olóyè àtún ẹ má yọjú. bàbá ọgbọ́n ló kù ẹ wá rántí wa ń gbòòdì kúpikúpi ìdílé wa lọ́wọ́ akẹ́yìn tẹ̀ ń sọ pé ìdílé kínní ni a. a tún padà wá nù nígbà tá a ti bá. ẹ̀yin ni ẹ mọ jòjú ọ̀rọ̀ yẹn torí mo jíṣẹ́ fún ó sì lóun wà á fún un lésì lónìí àmọ́ bó bá ti wáá dé yóò fún un lésì ẹ̀yin náà gbọ́. ẹ kẹsẹ̀ pàǹkan jùlọ náà a tún ní àwọn ibi tó yẹ á dé torí à ń wò náà pé tá a bá rí lọ́tún a rí lọ́sì a sì lè dábàá sí èyí tí ó sògèrè fún ni. náà wà mi. báàbọ̀ ọkọ wa ni wá a. ṣé o sí. kò sí. bọ́ yìí. lórí ti bí tí mo bọ̀ sọ tó lóòfun ló sì lé mi. ọ̀rọ̀ pọ̀ tá a sọ ìwọ ń bẹ̀. ọlọ́ba dé. Hmm ìyá mi mo sọ fún yín pé bí àwọn àfọ̀bàjẹ́ bá dé ẹni wọ́n wá rí mi. àwa náà ni òrìlẹ̀kẹ̀ oyè ni. Ah, èmi ọmọ pẹ́yìn ni ìwọ̀n wọ́run yín ẹni ta ni olórí àfọ̀bàjẹ́. àwọn ni. sáwọn rèé. ẹ̀yin wo ọmọ mi oríire ńlá ni o bí wọ́n bá lè wo ṣùṣùn tí wọ́n sọ wípé kẹ́nìkan ó jáde nínú ilé kọ́kọ́ wá jọba bírú ẹni bẹ́ẹ̀ bá gbàlù tí bá ń jó kò mọ̀ léèwọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oríire ni oríire ni bẹ́ẹ̀ni oríire ni òótọ́ ni òótọ́ ni. torí rẹ̀ mo fẹ́ kọ́ fún wa lésì tó dáa báyìí. èsì náà lẹ wá fẹ́ gbọ́ àbí. bẹ́ẹ̀ni. èmi lọ bá kàn. bẹ́ẹ̀ni. ọ̀dà kò burú. bọ̀ mo fi lésì. ẹ̀yin olórí ó dà pé inú ọmọ yìí ó le díẹ̀ o. ọ̀rọ̀ ọmọdé bí tilẹ̀ kínú rẹ̀ ó le tó àmọ́ ọba sọ̀rọ̀ ni. inú rẹ̀ ò lè rìn bá bẹ́ẹ̀ lójó. ṣèbí ẹ fẹ́ gbọ́ ìsìn ẹ fẹ́ gbọ́ ìsìn bọ́ọ̀mù ẹ̀fí mílẹ̀ yíyá ẹ̀fí mílẹ̀. ẹ̀fí gbà mí. ẹ̀fí gbà mí. ẹ̀fí gbà mí. ẹ ti gbọ́ abẹ́ẹ̀ lọ kò ní yẹ bẹ́ẹ̀ ká tó kù ẹ má wọ̀ nígbà tí èmi ọ̀dà ìyá mi ṣé nígbà táwọn olórí ibú tí wọn ọ̀rẹ́ni tí wọ́n fi ṣètùtù ìlú mọ́ ó wá dé rí orí ní àwọn yìí ẹ ṣe dúró ayé yóò ní dá má lè fi mílẹ̀ ìyá mi fi mílẹ̀ ayé ṣe bàtà wọn rè ọ̀dà orí ibú pa ẹ kò ní dá fún yín. bàtà mi bàtà mi wà lọ́wọ́. ó lè padà lọ́wọ́. wọ́n padà lọ́kùn. mú èso àwa afọbajẹ rìn àmọ́ ẹ má jẹ́ ń parọ́ fún yín níjọ́ aláyé ti dáyé ní tó ń ṣẹlẹ̀ ìwọ̀n òrírí o ayé ti dorí kodò bí ọ̀pá àbọ̀n bí àwọn èèyàn bá gbọ́ pé wọ́n fẹ́ joyè tàbí ẹni tó fẹ́ jọba wọ́n máa gbàlù wọ́n máa jó àmọ́ lásìkò yìí nílùú wa o ṣé wọ́n ń tilẹ̀kùn mọ́rí o wọ́n láwọn ò tí ì ṣe tọ́ta àwọn fẹ́ kú èyí ló kọ́ wá lómi inú la fi ní ká fi kunlukùn kájọ ọmọ ìta gbígbà o. kò sí lẹ́tà àwọ̀ kódà níbòmíì ìjà ni wọ́n ń bá wa jà ibòmíì bí kán yàdá sí a ibòmíì bí kán fà lásọ ya wọn á lù wá bí aṣọ òfì èmi wá ní wípé káfíìlú lẹ bí lu ṣe ń lọ yìí ká máa wo àbí kílẹ̀ ní yá ṣe. léyìí tó túmọ̀ sí pé. káfíìlú lẹ bó ṣe wà yìí. ọ̀rọ̀ rúrùn wọlé aṣọ yìí irú ọ̀rọ̀ rúrùn kílẹ̀ ń sọ yìí wọ́n fi ń jọ ìyàwó díẹ̀ lé ìgbádì ẹ̀. èyí ṣá lẹ́nu ọ̀rọ̀ ká sọ yìí ẹ wọ́n sọ pé fàṣọ yàrá yìí la wọ́n lù yìí bọ̀ mí kílẹ̀ sọ yìí àbẹ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ iṣẹ́ ìbílẹ̀ jẹ èyí ni abọ́bájẹ kẹ́ ẹ wá ọmọ òye fún àǹtí dẹ́dẹ́dẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀yìn gbàdùn. èyíṣà ewu ló ń sọ lẹ́nu ìwọ ló fi rẹ̀ di ó ṣe fi rẹ̀ di ṣe etí wọn ló fi ni àbójú wọn ló fọ́ tá ló ṣàmọ̀ wípé ní gbogbo ìlú yìí ikú ni wọ́n ń kú pípípí. ìbá fi irú ọ̀hún ṣe wọ̀ wọ́n fún ẹjẹ́ gbà ní ńgbà tí àárọ̀ mọ́mọ́ nílé bàbá akọni sì nílé ìyá abẹ̀ sí ni wọ́n mọ yẹn kiri àwọn ọmọ ẹjẹ́ gbàgbìyànjú tó ni ẹ kí wọ́n ẹ̀yìn wá. ìmọ̀ràn ah, tèmi ni ẹ dákun ẹ mọ̀jà padà bẹ̀ mọ́ níta lérò ni wípé nígbà táwọn ọmọ oyè ò ti gbà ti jẹ́ oyè bàbá wọn mọ́ ká sì bọ́ sáàrin ìlú ká lọ mọ́mọ oyè nílé tí ò tí ìjọba rí ká fi sórí ipò yìí. ìyẹn ò ní ká lọ rèé ṣe eégún tuntun kí ọba mi ò ti lé mi jáde wá. kábọ̀lẹ̀ mi ká fi oyè. ó jẹ́ àtẹ́gùn mi ṣẹ́. Ah. ó jẹ́ àtẹ́gùn mi ṣẹ́. ìyásù ilé ò pé abẹ́ gbọ́n tí ilé àṣù wí lẹ́nu bí eliasu bá tiẹ̀ wá kéwe gbogbo ọpọlọ tó ní ó ti bá dìjò ẹ̀yìn bí ìbọn tó fọ́ ṣé ìwọ ìwọ àdìgún ìwọ kò tí mélòó náà lè fi yàtọ̀ síra yín gbogbo àwọn ọmọ yìí ṣe ń bẹ ń lẹ̀ yìí á ilé wọn ẹyin èrò tí iye tó ti kú ni. dáhùn tí ó béèrè lọ́ọ̀rẹ́ wọn ṣé ká ilé tó ti díẹ̀jú èyí ká fáwọn káwá tó gbé mi jáde. àṣẹ ìwà bá má ṣe ẹbí dèbò lọ́jọ́ iwájú. ẹ gbọ́ ìmọ̀ràn tèmi tèmi ò mú wá nìyí ẹ jẹ́ kí n tí òye wọn yé wọn inú ò ní rorò dodo ọmọ bá ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé oyè ilé baba wọn ni ẹni ìtàn bá sì ṣẹlẹ̀ lórí oyè nílé baba rẹ̀ onítọ̀hún inú ìtàn ní ọmọ wà lọ láéláé o ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwa náà sùn àwo ńṣe là ń káàkiri nítorí ọ̀rọ̀ wọn ní tí wọ́n bá mu àá wọn èyí tí wọ́n bá jẹ wọ́n jẹ ẹ jẹ́ kó kọ́ ọ̀bọ̀dọ̀ sáfóyè yìí o. ọ̀sọ̀run àìlápò rárá ju àgbò ń jò lọ o. bẹ́ẹ̀ ni ọba ìpínlẹ̀ ní afọbajẹ. kẹ ẹ kú kó yẹ ti sílẹ̀ búra yóò sàn gbogbo náà nàta tẹ̀sán yìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ wí. a ti ẹ̀gbọ́n ni àsùn tí ọpọlọ yóò fọdé là láàrú. àwọn ọlọ́pàá ẹ̀gbọ́n yẹn ti máa wí náà. afọbajẹ afọbajẹ kí ni ká wí ẹgbẹ̀rún àtẹwọ́ ìrẹ́lẹ̀ àgbà ní kì í láyà hmm. ẹ̀yin ẹ̀yin sọ fún wọn ẹ padà lọ ní o ẹ padà lọ ní n tó ti mú yín tẹ́ ti tẹ́rí sí òye tẹ́ ẹ wà yìí ẹ ṣe láti yanjú fún wa ní o. ẹ gbọ́dọ̀ wà á mọ fún wa o. àmọ́ wọn sọ kankan fún yìí o ẹ má dúró o ẹni tó gbọ́dọ̀ mi lọ́rọ̀ yìí o ìdúró sì bẹ̀rẹ̀ sí o àwọn náà sì ní dúró. yàyọ ah, ah, ah, abẹ wọn ì tí ì kú wọn sì ń ṣe. a ṣe kí ẹni bí adìẹ tó gbọ́ mú un. àrùn rẹ̀ dáadáa kínú òtí máa wo máa wà dìgbọ́n òun àti ilé asùn wọn mú wa bàbá wọn à wọn nà jọmọwó. Yeah, wow. Yeah ẹlẹ ẹ̀yin afọbajẹ ìlú ayé ni rọmọ ẹ wá mi rí nígbà ọ̀rọ̀ yín kòkè tó kanlẹ̀ ẹ wá ń wábi tẹ́ gbé sí ẹ̀rí mọ́ ẹ wá mi kàn ẹ̀yin ti gbàgbé pé tó nígbà tó ọba fẹ̀yìn rìn kò sínú tó lómi lè fẹ́ jẹ ẹ wò mí àwa ló ní bàtà ẹ̀yin lẹ̀ máa ń sàn mí lẹ́sì. ẹ já wọlé ẹ já wọlé. ìyá wa ẹ dákun. ọba mélòó ló ti wájà láàfin kì í bí yín léèrè. ìyá ẹ dákun gbogbo tá a bá fi ṣẹ̀yìn ẹ dáríjì wa o ìgbà tí àwọn olóyè tó fi ṣe ẹ wálé wa lọ pé ká wọ́ ọmọ oyè ó lánàá tó kẹsẹ̀ bọ́rí la méjì tàbí kẹta tá a fi wá sọ́dọ̀ yìí àwọn òpá ìtì àwa náà sì mọ̀ pé kò sóhun tá a fẹ́ ṣe ní ìlú orí ayé ni rọ́mọ tá a gbọ́dọ̀ yọwọ́ tí ń ṣe. èèyàn ò sì ní ńlá ni ní ìmọ̀ṣọ̀ kó mú kíkan ẹ̀ la gbójúlé o ẹ̀ dákun. ẹ̀yin àti pàápàá ẹ mọ bínú sí wa ẹ mọ̀ pé ọmọdé fẹ́ ṣe bí àgbà ṣùgbọ́n tó orí òní jẹ́ ohun tá a bẹ́ẹ̀ ṣe yìí ẹ mọ bínú sí wa ẹ dáríjì wa ẹ bá rántí ńjọ́ kìíní àná tí mo wá ẹ ti gbàgbé ohun tí mo sọ fún yín mo ní ẹ má fẹ́ kánú bára yín lóhùn ìjẹ́ ẹ mú un ṣẹ. ìbí lè ṣe ẹ rí ohun tí ń ṣẹlẹ̀ yìí kẹ́ tó lè rọ́nà àbáyọ ó dọwọ́ alálẹ̀ wò bẹ́ẹ̀ ni ẹ wò ẹ lọ sa gbogbo àwọn olórí tí wọ́n ti wà láàfin rí tí ń sì ń bẹ lórílẹ̀ ayé yìí tí ò tí kú ẹ̀wà gbogbo wọn ṣàwọn jọ wọn ò pè ṣíbá ṣíbá wọn bá ti wá gbé àwọn aláyọ̀ sọ fún wa. láti. ẹ̀yin ìyá gbogbo olórí tó ti wọ inú ààfin rí. ó ti wà fẹ́rẹ́. tí sì ń bẹ lékè ìgbẹ́ tí ò jí kú ká kó gbogbo wọn jọ. ọ̀dà kò burú àyà bẹ́lẹ̀ ọbẹ̀ eré nù síbẹ̀ tí ní a ṣe nù ẹ̀ àwọn náà gbìyànjú àgbẹ̀ ẹsẹ̀ ẹ̀kọ́ ẹ̀ bàbá. káre o ẹ balẹ̀ láyọ̀ o. ẹ̀yin ẹ dákun olóye ọ̀rọ̀ tá a bá wá yìí ó ti pín méjì báyìí o ọmọ òye la wá wọn ní ká tó máa wá àwọn olórí ààrẹ. tí àwọn olórí ni wọn yan ọba fún mi. ntí òye lèmi ṣe ń béèrè pé ọ̀rọ̀ ti pín méjì báyìí o. àdètúngbẹ ń lọ mm, ìyá sì ní kò ní sọ̀rọ̀ mọ́ rẹ̀ bẹ́ẹ̀. Ó bàbá. Ẹ kú mú àfin lọ́wọ́. Ẹ ṣe o. Ẹ dákun. Ẹ̀yin gẹ́gẹ́ bí olórí àgbà látìgbà tí ọba Àkànbí ti wàjà ẹ mélòó lẹ kù gan-an láàfin báyìí. ẹ ṣeun bàbá èmi àti olórí ìgbà ìkẹ́ àwa méjì ta kù láàfin náà ni. ẹ ǹlẹ́ o ẹ̀yin mi. ẹ̀yin àti olórí ìgbà ìkẹ́. bẹ́ẹ̀. ẹ dákun mo róye pé ńgbà tí ọba adékànbí ti ń bẹ lórí ìtẹ́ ńlẹ̀ ti wà láàfin. bẹ́ẹ̀ ni. lẹ́yìn rẹ̀ ní gbadégẹṣin jẹ. kò sí rọ́ńbẹ́ kó tó wá kan Adélájà. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo olórí tí wọ́n sì fẹ́ pátá lẹ́mọ. bẹ́ẹ̀ ni. ẹ dákun mélòó ni olórí tó kù lókè èèpẹ̀ nínú gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pé kí wọ́n bímọ fọba. àwa tá à ń bẹ lókè èèpẹ̀ àtàwa tá a bímọ sáàfin àtàwa tá ò bímọ á tó bíi méje sí mẹ́jọ. àfọlórí adéọlá òun nìkan ṣoṣo ni òbí mọ láàfin ẹ dákun báwo la ṣe wá lè rí àwọn tó kù. ẹ dákun bàbá ṣé kò ṣòro ṣá. Hmm. kò ṣòro kó lè bá a dá ni gbogbo bọ́ọ̀lù yìí ṣe ń lọ àti pàápàá ká lè bá a lọ́mọ oyè láàfin ni. tó bá jẹ́ báwọn ni elédè ó fún yín ṣe ẹ rí olórí ayọ̀ká àtòun àti olórí àìmójísọ́lá àbá adébántálẹ̀ làwọn ń gbé. ìyàwó àfẹ́kẹ́yìn ọba adélájà ẹ̀yin olórí àwẹ̀kẹ́ yìí náà bẹ léèké ìpẹ́ kò kú o òun náà sì bímọ kan fún ọba adélájà àmọ́ ṣe ni ìwà ọmọbi tí èèyàn ń gbé. bàbá olórí àwẹ̀kẹ́ tó ń sọ yìí abẹ ẹlẹ́kọ̀ọ́ mo ti rí i kẹ́yìn bóyá ṣì ń bẹ ń bẹ bóyá ò sí ń bẹ n lè sọ o. ọ̀dà ẹ bá a ṣiṣẹ́ lórí àwọn tó kù ẹ náà àjọ ṣiṣẹ́ ọ̀hún ni sọ̀rọ̀ mi yé àjọ ṣiṣẹ́ ọ̀hún ni. bàbá ti jẹ́ àtúmọ̀ kan sí. ẹ ṣeun bàbá adúpẹ́ ẹ ṣe o ẹ kú rí o ẹ pẹ́ fún wa o. afọbajẹ èmi lẹ wá fi ète mú èmi olórí àwẹ̀kẹ́ lókù fẹ́ fi kásẹ̀tù tẹ̀ ṣe nílùú ayé ni rọ́mọ àbí ló yẹ kí wọ́n fi ète mú mi. ah ó mà ṣe o. Ah! olórí àwẹ̀kẹ́ ọmọ ṣe o olórí àwẹ̀kẹ́ ah! báwo ni n bá ti sọ àbí kí n sọ pé báwo ni n bá ṣe gbé e kalẹ̀ bínú bá ṣe é sí bí igbá ni ọ̀bá rínú wà èrè kí la fẹ́ gbà nínú ká tàn lọ fi ọ́ ṣètùtù ṣùgbọ́n kí ló lè tùbà kó lè tùṣẹ kó lè rójú torí ẹ̀ la ṣe wà. olórí olórí. mo ń dá yín lóhùn. jẹ́ kí n sọ fún ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o bó ti kan ní wá ló kan lẹ́yìn o kì í ṣe wà nìkan o. ohun tí fáwí ńlá ṣe. ifá ní gbogbo olórí pátá ni kó pèsè síbi ètùtù yìí bó ti kọ́gun sí wa ló kọ́gun sẹ́yìn wọ́n wá jẹ́ ó wa wípé tí a bá ti ṣètùtù yìí gbogbo olórí tó bá lè gbẹ̀yìn níbẹ̀ ajẹ́pọ̀ gangan ni paramọ́lẹ̀ tí ń bẹ lábẹ́ ìràwé òun náà sì ni ó fi forí fagbọ̀n rántí o rántí wípé o bímọ síbẹ̀. kò jẹ́ bó ṣe jẹ́. ẹ wo afọbajẹ tí a bá jòun gbé. ẹ má jòun gbé o torí pé alálẹ̀ ń wo gbogbo wa níran. ọ̀sẹ̀ ni tí ó padà bá tọ́ ọ̀bọ̀ náà tọ́ bá rẹ́rú kò ní débẹ̀ tí lọ nti ano. Ah. <coughs> Eh. <coughs> Eh. ọjọ́ mọ̀ sún fífẹ́ wọ̀ báyìí. kí wàá lọ ṣẹlẹ̀. ká tó máa lọ. Ah. bí iṣẹ́ tí ìlú rán wa ni. Eh tí n bá nígbàgbé mélòó gan la mo rí táwọn yìí. wọ́n ní gbogbo olórí tí bá ń bẹ lókè ìpẹ́ tí wọn ò tí ì gbẹ́mí mi inú ìwádìí tí mo sì ṣe. ọ̀pẹ tó bíi mẹ́fà sí méje tí ń bẹ lókè ìpẹ́. a sì ṣe rí mẹ́ta. ẹ ẹ rògbà mi èyí tó le jù òní tayabata àti gbòòrò láti bọ́ ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn nígbà tá a sì bá sọ̀rọ̀ kí ló jẹ́ àfọkàn wa balẹ̀ a rí wọn pé. wò mí dákun jẹ́ àpàdà èyí tá a rí náà ti tó jẹ́ àlọ́ mo darí mi tuntun já lọ. àkọ́bàjẹ́ má jà pẹ̀lú ọ̀bọ̀jáwùrà bí àwọn bá ń dalẹ̀ ara wọn má jẹ́ káwọ́ dalẹ̀ ara wa jẹ́ ká ṣe bó ti tọ́ bó ti yẹ nítorí ènìkan torí ọ̀la ni. òwúrọ̀ ìbájẹ́ kọ́sùn kan mẹ́fà látó ra ọ̀tó kùnà. ń gbà tá a bá tọ́dún wọn lè tutù ó tó ṣe. làbáṣe mọ́ ni kẹ́hìn. ẹ̀yin olórí orí yín ní burú o ẹ̀dá yín ò ní gbàbọ̀dé o gbogbo yín lè mọ̀ pátápátá pé bí ìlú ṣe ń lọ yìí kò dáa àbí ẹ̀kọ́ ni làwa náà ṣe wáá jáde pé ọ̀nà wo là á tọ̀ tí ó fi tùgbà tí ó fi tùṣẹ́ ìdàṣe wá sí inú ọ̀rọ̀ kan wá rèé o ẹnikẹ́ni nínú yín ẹ gbọ́dọ̀ ní òótọ́ ọnú ẹ sì sọ òótọ́ ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá ní nǹkan míì nínú tí ó sọ tọrọ ní tó parọ́ ní àbí tó fi nǹkan míì sínú tí ń sọ nǹkan míì hmm, kò ní kú oníye o kẹyà sòótọ́ ọ̀nù ni o kò jù bá ń lọ ìyá wa. bó ṣe jẹ́ ni wọ́n wí fún yín o gbogbo ètùtù tá a ti ṣe pátá ojú alálẹ̀ tá a parí ẹ̀ sí nìyí àbẹ̀ ń gbọ́ a wàá bẹ̀rẹ̀ ètò náà lẹ́sẹlẹ́sẹ èwo ni olórí àkọ́kọ́ nù. ọ̀yà ayọ̀ yìí. ayọ̀ yìí ni. ayọ̀ nílé ẹ̀kọ́ rẹ. bẹ́ẹ̀ ni là. ó ẹ̀yin alálẹ̀ bá a ṣe máa ṣe náà rèé o òun la fẹ́ ṣe yí o. ṣé ayọ̀ níyì ni táwọn wá wà lára rẹ̀ ọ̀yá ayọ̀ ní o ọba lọ́dọ̀ rẹ. ọba tó tó ọba ọba ọba ọba ọba ọba tó tó. ayọ̀ ní o ọba lọ́dọ̀ rẹ ọba tó tó ọba ọba ọba ọba ọba ọba tó padà sáyé rẹ. ta ló tún kàn. Ah, ah, ó ní ọyá àwọn máa bọ̀ mí èèkọ tiẹ̀ ti. Mojísọ́lá ni ìyá. Mojísọ́lá <laughs> tó alálẹ̀ ara Mojísọ́lá ni ohun tá à ń wá ló wà fi hàn wá o Mojísọ́lá òwò ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó ọba ọba ọba ọba ọba ọba tó tó. Mojísọ́lá òwò ọba lọ́dọ̀ mi ọba tó tó. ẹ wo ẹ wo ọ̀rọ̀ ẹni kọ́ ẹ lọ sí ọ̀yọ́ náà èwo ló tún tẹ̀lé. alálẹ̀ òótọ́ ọ̀nù lọ́ọ́ máa sọ látọjọ́ aláyé ti dáyé kí lè kọ tiẹ̀. gbàyíkẹ́ lórúkọ mi. gbàyíkẹ́ gbàyíkẹ́ ò ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó. ọba ọba ọba ọba ọba. ọba tó tó. ẹ ẹ wọn ti da ẹ síbẹ̀ yìí náà gun orin mú wọn ti dákẹ́ orin ẹ padà máa lọ èwo ló tún kù. ó kọ tiẹ̀ tí ń jẹ́ àwẹ̀rọ ni ìyá. ó alálẹ̀ ọ̀dọ̀ àwẹ̀rọ ló wà fi hàn wá o àwẹ̀rọ ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó ọba ọba ọba ọba ọba ọba tó tó àwẹ̀rọ ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó ọba ọba. ìyá wa ìyá wa farabalẹ̀ sùn sùn. èwo ni ọ̀tọ̀ tẹ̀lé. ilé ẹ̀kọ́ tiẹ̀. mọ̀rẹ́nikẹ́ ni ìyá. tó mọ̀rẹ́nikẹ́ yìí ni mo táwọn wá kí ọ̀dọ́ rẹ̀ lọ́wà. mọ̀rẹ́nikẹ́ o ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó. ọba ọba ọba ọba ọba tó tó. mọ̀rẹ́nikẹ́ o ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó ẹ wò ẹ wò wọ́n ló tó wọ́n ló tó ń tó ẹ bọ́ sọ́hún. ta ni ó tún jáde tẹ̀lé ẹkọ tiẹ̀ àyọ̀ká àyọ̀ká o àyọ̀ká o ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó ọba ọba ọba ọba ọba ọba tó tó. àyọ̀ká ò ọba lọ́dọ̀ rẹ̀. ọba tó tó ọba ọba. ta ló tún tẹ̀ láyọ̀ká. máa bọ̀ níyìn nílé kọ́ọ̀tì. àwẹ̀kẹ́yìn. àwẹ̀kẹ́ alálẹ̀ òótọ́ ọdún ló sọ. So ọ̀dọ̀ àwẹ̀kẹ́ nu tá à ń wá kì í wà. àwẹ̀kẹ́ ò ọba lọ́dọ̀ rẹ̀ ọba tó tó ọba ọba ọba ọba ọba ọba tó tó àwẹ̀kẹ́ ò ọba lọ́dọ̀ rẹ̀ ọba. Ah, alálẹ̀ alálẹ̀ ẹ bá mú. Ah, alálẹ̀ kábíyèsí rí alálẹ̀ kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí alálẹ̀ mo dúpẹ́ o alálẹ̀ mo dúpẹ́ o ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pẹ̀sẹ̀ bá ń gbé dìde bá ń gbé dìde ibi àwíládé yìí o. ẹ bá ń gbé ọ̀lápá. ẹ̀yin afọbajẹ ẹni à ń wíre o. àwẹ̀kẹ́. bẹ́ẹ̀ ni ti ń wò yìí tó bá ṣe pọ́kùnrin ló bí tàbóbìn òun lọ́mọ oyè tẹ́ ń wá kiri ìlú yóò tùbà yóò tùsẹ́ kò ní í sí jàgídíjàgan mọ́ nílùú gbogbo tùbà pẹ̀tẹ̀ òun rèé o. Ah! alálẹ̀ mo dúpẹ́ o alálẹ̀ mo dúpẹ́ o kò ṣe mo dúpẹ́ ìgbà. gbàá gbàá. yóò tùbà yóò tùsẹ́ gbogbo ìgbà tẹ́ bá ti fi lé lọ́wọ́ ni yóò tùbà yóò tùsẹ́. àṣẹ. adélakì. Adélakin. Màmísẹ̀. Ọmọ akíní ẹ̀ o. Ọmọ akíní ẹ̀ o. Tó o sì gbọ́dọ̀ ṣojo. Wá gbọ́. Ìyá mi rẹ̀ wọn ò lè rí ibi tó kù díẹ̀ káàtó kún tí ọ̀ sí. Ibi tó kù díẹ̀ káàtó gan ni ìyá mi tì mí sí òun. Bíbó. Bí mo ti wí náà ni gbogbo tá a ṣe ń ṣe yìí ó yé mi o mo tún ráyè ó yé mi o torí ète obìnrin nìyá mi ń lò ète obìnrin tí ìyá mi lò fún ọ níwọ náà ń padà wá lò fún mi yìí ẹ̀yin fẹ̀kàn tẹ́lẹ̀ ìyá mi ti mọ̀ wọ́n mọ̀ páàyò mi nìwọ mo tún ráyọ̀ ṣe kò sì sí nǹkan ọ̀bà mi sọ tí n ò ní fẹ́. Ah, ẹ mọ̀ mọ̀ ẹ̀yin gbogbo obìnrin náà sì ní mọ̀ wù kọ́kọ́ yín ó débi tó bá ga gémi ó joyè ọba kí wò ó jẹ́ olórí kẹ́nu rẹ̀ ó bá lè tọ́rọ̀ kẹ́nu rẹ̀ ó tọ́ṣẹ kó lè rí múyangàn láwùjọ àbí bẹ́ẹ̀ kọ́ láì ro ohun tó fẹ́ dá sí mi lára. kò ní ṣeé ṣe o mo ní ilé sanmi dòjòyè lọ èmi ọ̀jẹ́. ohun búburú kan kúkú ní ṣe ọ́ àjẹgbẹ́mì lọ́jẹ́. wòmí ọjọ́ kan là á joyin tó yin dùn mọ́ni lẹ́nu àwọn àsìkò kan là á jádo tádò àmọ́ dùn mọ́ni létè ṣùgbọ́n tí ó tẹ̀dá bá jẹ́ kíkan òun kóró yóò gbàgbé pé òun joyin jàdò rí ah, ah. mo ní n ò ṣe ṣé o ké àpò ni n ò joyè adélakì kàkà kó ń búburú kan ṣẹlẹ̀ sí ọ ń yà forí mi gbé. mọ̀túnráyọ̀ má kó bọ́ bọ́ bọ̀ ń lọ o aburú ò ní í ṣe ọ́ àmẹ́mi adélakì ilé sàmídòdò lọ́wọ́n ọ̀jẹ́. adélakì ọmọ jẹ́ mi lẹ́ẹ̀. ilé ọ̀rẹ́ ẹ̀ ni ọ̀rẹ́ ṣùgbọ́n. adélákì ń kọ́. wọ́n ti lọ pé owó ti fẹ́ẹ́ dé àdùnní ti sáré lọ pè wá. pẹ̀lẹ́. kí ni tó dé rí kí ló ṣe ọ́. ọ̀nà ọ̀pọ̀ ni. kí mo ṣe fún ọ. gbàdọ̀ bínú lánàá tó fi mílẹ̀ sórí mo sì ń ọ sọ̀rọ̀ lórí ìwé ọba. tó yẹ mo ṣàlàyé fún ọ má ṣe bá ìdárayá má ṣòjòjò. ajílàkẹ́ ah, bó oh. bá jọba ọrụ dị jùlé mo ni mo ló ti rí májèlé. mo mọ. Ah, mo tún ayọ̀ mo tún ayọ̀. kí ni tó fẹ́ kí n ṣe gan rí. kọ́ jọba. kí n jọba ṣé tí mo bá ti jọba kò sí wàhálà mọ́ kí n ṣàjọba ni tó ń fẹ́. ọ̀dà wa ni abẹ́lé púpọ̀ àjèjì aláàrẹ sà ọmọ àbágbọ́dọ̀ wíwọ̀ tó bá ṣe pọ̀ bá lọ fẹ́ kí n jẹ mo ṣetán olólùfẹ́ mi má ṣòjòjò tó o bá ti gbáyé rẹ náà lè gbáyé mọ́ hmm? ó ti dayọ̀ bàbá yìí. Àwa náà dá. Ọba wa náà dé. Ọba wa náà dé. Ọba wa náà dá. Ọba wa náà dé. Gbogbo iye lẹ́wọ́ kẹta rẹ̀. Lẹ́wọ́ kẹta rẹ̀. Ah, ilé màmá kẹrù. Ẹ̀lẹ́wọ́ kẹta rẹ̀. Ilé màmá kẹrù. Ẹ̀lẹ́wọ́. wa náà dá. ọba wa náà ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àti ìdílé fọ́kòkò àwọn méjì lọ́rọ̀ agbe wọ́n ń gbìyànjú. wá kú oríire. ẹ n tó ń pa wá lẹ́kún ó ti wá di ayọ̀ lónìí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ bá a bá lọ tá a bá bọ̀ lìásù òun àti àdìgún àwọn náà gbìyànjú oyè bàbá wọn tí ẹ jẹ ìyún wọn afọbajẹ wọn gbé yọ àwọn wọn ṣe wàhálà yìí lìásù kò ní bàjẹ́ fún ọ. àṣẹ. bá a bá yọwọ́. ìtúlù tí wọ́n ń yọ àdìgún lẹ́nu òun náà yẹ kó wà níbí àmọ́ bá wa sọ fún un pé aránṣẹ́ pé àdúpẹ́ pọ̀ ìlú òsì ní bàjẹ́. àṣẹ. ṣé ẹ rí i pé ọmọ ò pẹ́ lórí ìtẹ́. gbogbo wa náà ò ní í yàn kú. ẹ̀yin olóyè. mo kí yín kú oríire ẹ̀ kábíyèsí o. kábíyèsí àbájá tó dára. ọ̀gbọ́n tó ná ó tó ná wà yìí wọ nìkan kọ́ gbogbo wa náà àbí. abẹ́lẹ́dùà ojú ò tì yín gbogbo yín ò ní fọwọ́ yín gbé ọmọ yín gbìn bí iṣu ẹ rí pẹ̀lú ìlú ti tùbà ó ti tùṣẹ́ ẹ̀yin kábíyèsí wàá bá mi sọ̀rọ̀ wújẹ́wújẹ́ kan wọ́n sọ̀rọ̀ sí mi létí wọ́n ní yinniyinni kẹ́ni ó lè ṣe míì àbẹ́ ẹ̀gbọ́ bí wọ́n wá láwọn gangan fúnra wọ́n fẹ́ fi ẹ̀mí ìmoore hàn lójú gbogbo ẹ̀yin aráàlú. bàbá kábíyèsí o. ọkọ̀ ọmọ lọ́lẹ́ ni ọmọ jà lẹ́kàn ó yọ ọmọ wá fẹ́rẹ̀ lè ìyá rẹ̀ ọdún òjé o ọmọ òjé ń pẹ̀tù òjé ọmọ rántí wẹ̀gbẹ́gbò ọjà gidi wọ̀nyí wọ̀nyí ọmọ agbárí ọdọ́ túnra ṣe òjé ìjẹ̀dà òjé ìjà fèrè o ìjọ àwọn bá kú ìtàn wọn fi hàn wọn lẹ́nu. ẹ bá ní ẹ̀sẹ̀ o ọmọ tiwantiwa ilẹ̀ kẹrùn-ún ọmọ ròyìn ọkọ̀ bara fẹ́gbẹ̀ ó ní ṣe bí ìran bàbá rẹ lọmọ òṣogun ṣogun àwọn lọmọ òṣogun ṣogun àwọn lọmọ ajágilógbò òṣogun ogun tí ó jẹ́ ń bẹ́wẹ̀ rẹ̀ lọ́kùn kan ó yá máa wẹ̀ làmọ́ rẹ̀ rán ṣé bí irin jẹ́jẹ́ níbẹ̀ lẹ́sẹ̀ bàbá rẹ̀ bó bá dìjà ogun làmọ́rin kọ́lẹ́kọ́lẹ́ ẹkùn jìwọ́jìwọ́ ilẹ̀kẹ̀ ọrùn kádé pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọba káṣẹ́ ó má ṣe tán lẹ́nu ọba tó bá bí arọ́ kábíyèsí o. Oh, oh, oh, ẹ ṣé o ẹ ṣé o kábíyèsí o ẹ ṣé o kábíyèsí olú òde ọmọ òde pẹ̀tù. ẹ̀yin ìlú ayé ni rọ́mọ. ọtí wọ́n ti wọ ilẹ̀ kẹrùn-ún nílé ìyá mi ni wọ́n ti pè mí lóje mọ́ ló ń ọmọ aró ti bí òjò. tọ́nú àwọn olóyè mi wípé ó ní mo fẹ́ẹ́ fẹ̀mí ìmoore mi hàn lóyè èmi olú òjé ọmọ òye. ọdún ọjọ́ oh! ọmọ ọjọ́ pẹ̀lú ọjọ́ ọmọ rántí wẹ̀ bí ọ̀tún oh! ọmọ jágídí wọn yóò wọ́n máa bá lọ lọ́dún rẹ̀ lẹ́yìn.

máa ti ṣe kódà ọ̀rọ̀ tí wọ́n ti ṣe ààrẹ ààrẹ wá kọ́ níyọ̀ Elédùwà wá kọ́ níyọ̀ Èdùmàrè wá kọ́ níyọ̀ Elédùwà wá kọ́ níyọ̀ ìlú wo rọ́jú wo ìlú wo ráàyè Èdùwà wá gbà ní. alálẹ̀ ìlú ẹgbẹ́ mi ò ẹ̀yìn mọ̀lẹ́ ẹgbẹ́ gbani ẹ bá ní ìṣèlú kọ́kún gẹ́gẹ́ ó tún bá ṣe kéku ó ké eku ẹyẹ ó ké ẹyẹ kí ìlú tẹ̀lé ọdún kábíyèsí kí ló èsì rí ṣé ìdílé lẹ́yìn ní abẹ́ fún kábíyèsí. wọn mọ wọn mọ tó dé ìyá ọba oh. ṣé lóòótọ́ ni pé mo yìnbọn pa olórí mi. Ah! olórí ti kú kábíyèsí olórí ti kú àti mo ṣe ká ni mo wá fi kẹ́kẹ́ báyìí o lẹ́dàá èèyàn ah! sì mo ṣùṣùṣùṣù ṣe ṣe fẹ́ lẹ́yìn fún mi. Ah! wọ́n sọ fún ẹ̀yin àtolórí pé wọ́n fẹ́ kórí àpèrè àwọn bàbá mi ìdílé ti wá Ya ọba òjò ọmọ ló ń pèsè ọmọ àárọ̀ tí rẹ̀ bí òjò ọ̀pọ̀ ẹ̀ga ní òjò mọ́jà ló ń pèsè ìyá mi pété ajá kí ni nǹkan táwọn aráàlú ń sọ rí. ìgbọ́ àwọn aráàlú ti ń ṣàpèrò wọ́n ti ń forí kùrí wọ́n ti ń fi kùlùkù mi ìmọ̀ bíi tí wọ́n bọ̀ dẹ̀dẹ̀ já. ìyá wa nídàálù àti ṣe ìlú wa kí ni ìdájọ́ ẹni tó bá pààyàn rí. ìdájọ́ tí wọ́n ṣe fẹ́ tó bá nífẹ̀ẹ́ tó bá pààyàn dandan ní kan fóun náà di. àmọ́ mi ìwà mọ̀ nǹkan tí wọ́n ṣe fórí adé ìmọ̀ kan tí wọ́n ṣe fọba láàfin. ìyá wa ọmọ kì í sunkún fún un kàkà kó máa sunkún ọba sọ̀rọ̀ yìí. ìyá wa ẹ̀yin ẹ̀yin àgbà yìí ọsàn ọ̀la ni ọlọ́gbà yìí adéṣe kí ni tùmọ̀ yín kí ni tùmọ̀ yín dákun ọkọ mi ṣàánú mi dákun ọkọ mi ṣàánú mi dákun. òjẹ̀bọ̀ ló ń pè tí mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ ìyá ọba. yọba yọba yọba yọba yọba yọba. adé adé la fi adélakì èmi ló dé sì wá ń rojọ́ lójú oorun bùtúnráyọ̀ òun mò ń jẹ́ ọ. bùtúnráyọ̀. òun. bùtúnráyọ̀. adélakì. ìwọ rèé. èmi náà ni. Ah. èmi ló dé. máa bọ̀ náà wọlé ìwọ rí mímí a abẹ́lẹ̀ púpọ̀ àgbègbè ara rẹ̀ sà. èmi ah. ló dé àlá ni mo lọ. Ade, adé làkì adé làkì oh! oh! ah! ọkọ mi ayé ti rí ó sì dìde fún bẹ́ẹ̀ lójú àwọn àgbààgbà ṣé o mọ̀ bá mi kú lọ fi kàn mí o adé làkì. ìyá mi tí wọn bá ní jójú sí i ṣé kẹ́mi ọgbọ́n ọ̀run lọ ni mo ní wọn ò ṣe é adélakin ò ní kú mi ní fojú sunkún rẹ adélakin ìwọ ló jọba lu bàbá rẹ ìwọ ló bá tọ́ sí i kì í ṣèmi ni mo mú ọ àwọn alálẹ̀ lu bàbá rẹ̀ náà mú ọ. Ah, ìyá mi ẹ sọ fáwọn alálẹ̀ lu bàbá mi pé wọn ò ṣe ìyá mi ẹkún dídò ìdí ọmọdé ni etí ìjáwọ́ lágọ̀ọ́ tí ọ̀yọ̀ká ẹgbọ́mi láka náà ṣé ìlú tí wọ́n ti ń kú pibi iná àtùpà ńlá fẹ́kẹ́ mi ọlọ́dẹ ìjọba lẹ́yìn lórí ìyá mi àní wọn ò ṣe wọn ṣe. Ah! adélákídá kọkọ mi ó ṣe kò sẹ́ni tí ò jẹ́ ìwọ náà ló jẹ́. ìyá mi oh. mélòó lẹbi rí. ìwọ nìkan yìí náà ni. ẹbí nìkan ni. ìyá mi ẹ mọ̀ jẹ́ ń jẹ́ àní mo fẹ́ ọkàn mi ò ṣe ni ẹ mọ̀ jẹ́ ń ṣe. tí n bá lọ rí òkú kú ẹ mọ̀ jẹ́ ń ṣe. ò ní kú mi ní fojú sunkún rẹ nítorí pé kókò kí pẹ̀tà lójú ràn nítorí kó má bàa kú kí má bàa fojú sunkún rẹ ni mo ṣe mú ọkú lu bàbá rẹ ṣó rí o ọba yìí o ìwọ ló jẹ́ kò sẹ́ni tí ó bọ̀ dù. ó dúró ó dìgbà mọ́ mi lọ́wọ́. ìyá mi bí ti ajá ẹ la òjé arọ tí wẹ̀ bí òjò ìyá mi mo nífẹ̀ẹ́ yín o àmọ́ ayé dùn. Hmm. ayé ayé ayé tó tó fún mi ayé tí ń nani lẹ́gba láì mọ́rẹ́ ayé tí ń fogun múni tó tún ń fokùn sóni kẹ́ni ó lè ṣẹ̀sín ìbá o. bàbá abẹ́rẹ́ ayé mi lóde. ẹ dákun ẹ gbà bàbá ìjọ mo fi lédú àbẹ̀yìn ẹ ṣàánú mi ẹ ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ẹ dákun. abẹ́rẹ́ ayé mi lóde báyìí. ẹ ẹ ìyá wa gbàmígbàmí náà là á gbà ẹnìkan ìgbà kí ló báyìí wá ẹnìkan ò ní gbà kí ni mo ṣe ẹ dúpẹ́ lọ́wọ́ aláwọ̀ ràbí tó dá yín sáyé ẹ dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba òkè kẹ́ ẹ sì tún wá dúpẹ́ lọ́wọ́ orí yín tó gbé yín káwó re nítorí sórí àlá tó láwọn bó o bá jọba òun ohun tí ó ṣẹlẹ̀ sí ọ lójú ayé òun ló ti rí lójú àlá òun. àwọn ìṣe ẹlẹ́dà mi mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ o. ẹ mọ wa gbọ́ ọ̀nà méjì kó mọ̀ náà ó wà padà jọba òun náà ni. irọ́ sẹ́ bàbá wọn jẹ́ èmi wọn ti sọ tẹ́lẹ̀ ká tó dé yìí alẹ́ ní ọ̀jọba irọ́. ọmọ mi ẹ kì í fẹ́ kú kan kì í róye ilé bàbá rẹ̀ jẹ oyè ilé bàbá rẹ̀ ni ó jẹ́. bàbá ẹ dákun ẹ má jò jẹ mọ́ ṣáàrí èmi gan ti jáwọ́ nù ẹ mi ò mi ò bá jà mọ́ pé kó jọba ẹ dákun ẹ jẹ́ kí n máa rọmọ mi wò báyìí. ìyá wa ẹ fọkàn balẹ̀ yóò jẹ́ ẹ rí bẹ́ẹ̀ ti wà yìí ẹ ti jẹ̀gbín jẹ̀kara wọn ẹ ti rópin ọbẹ̀ ẹ ti rìnnà títí ẹ ti débi ọ̀nà pin ẹ ti kú oríire ó jẹ́ kò ṣe wá ní jẹ́ ètùtù lásán ló gbà ètùtù láṣẹ. à á pèsè ọ̀kàkà ẹbọ tí kagún láyà à á dùn tó ṣọfọjú à á gbé tí àjẹfàjẹ. a wàá pèsè ọ̀kàkà ẹbọ a gbé lọ sí ibùdó àwọn babaláwo àjígbẹ́bọ sí ayérayé òun àrìnà oníṣègùn lájùlé ọ̀run ìkan tó wá ń bẹ o ìkan tó wá ń bẹ nínú ẹbọ ọ̀hún òun là á gbé lọ síbi tí ọ̀sán àtòru tí wọ́n ti ń pàdé àtìbí tán ti ń pínyà ló bá tán ló bá mọ yìí jẹ ó dìbò òun nù òun pàápàá ìwọ nù ìyàwó ẹ fọkànbalẹ̀ ẹ ó kàn ṣe pé ìrìn yín kẹ̀kan sí níbi ẹ jẹ́ nípàdé pẹ̀lú àwọn àwòrò ṣàṣà ìlú ayédèrọ́mọ ẹ àbájáde ìpàdé ọ̀hún òun ni wọn tó mọ ibi tá a ti bẹ̀rẹ̀ gbèsè mo fẹ́ wọlé kí n mú ewé ìyálòdì fún ọ ó ní n tó fi yín ṣe. Um, àgbàlagbà òye ìwọ làgbà mọ̀ kàn ọ́ ah, ìwọ làgbà kan à ń pẹ́ kò tó pẹ́ kò tó pọ́n sí ń dò yìí ká ni. ṣé mi nìkan wá ni àbí ẹ fiyèsí ni ẹ mọ iye ọmọ oyè tó wọ̀ pè bí ká mọ̀ wàá rí ẹyọ kan nínú wọn tí ò gorí ipò bàbá rẹ̀. ta ló fẹ́ kú ta ló fẹ́ kú àbí bó bá ṣe yín kọ́. ọ̀ọ́ ṣé bọ́lá bá ṣe àríwá sáàsì máa wòran ni àbẹ́ rí pẹ̀lú ń tú lọ ni. àní wòran àní wòran àṣàní yájú kìlò tó máa lórí àbí ó gbọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí àwọn èèyàn wá ń pè sáwọn wòran ni. lè tó túmọ̀ sí pé àìláṣọ ọlọ́run pàkà ó tún àpérò fún gbogbo mọ́ríwó ẹ á wà wá ẹsẹ̀ wa nù bí a bá mọ̀ pé àwọn aláwo tí wọ́n wá ń lu àpá àwọn ọ̀ka ẹ jẹ́ abọ́ sí òkè òde àwọn ìlú àmọ́nà tó yẹ àpò kálá wa aláwo tó gbójú wa fífa tọ́ sí ọ̀rọ̀ ń wò pé tá a bá wá ṣe èèyàn gbà náà a mọ̀ tó kùtọ̀ yẹ ká ṣe. èrò tèmi nù àṣàníyájúlẹ̀ kítàlùbọ̀ ó sì kó ojú wa. gbogbo yẹn ti rí ẹ̀kú olú tán oṣù wọn ti ń fi ìlú lẹ̀. àwa yìí kan torí bá a jọ́rọ̀ yé ni. ètò òwe dà ọ̀dà àmọ́ ẹ wá gbọ́ gbogbo àwọn amójú fati ń bẹ ńlẹ̀ yìí sáwàá pé gbogbo wọn wà wọn ò ríran máa bí wọn ò bóun fa mọ́ ni. àbí. wọn rí ah ìjẹ́ pé wọn ò rí omi tètè lẹ́yìn ààrẹ láàṣì. ẹ ẹ ẹ mọ iye mi ẹ mọ iye mi tó ti bọ́ láàrin wọn. Ah! ọ̀rọ̀ àwọn awọ ọ̀hún wá sú mi. ìlú òpárárọ̀ ẹ̀rọ̀nú wò ọmọdé ń kú àgbà ń kú ìlú òpárárọ̀ ẹ̀rọ̀nú wò ẹ̀rọ̀nú wò ẹ̀rọ̀nú wò. àbí kábíyèsí tí ó gbéṣẹ́ àbóhùn lọ lọkọsẹ̀ lọ́dọ̀ àwọn alálẹ̀ ni. ìtẹ́ ẹ ní tó ṣẹlẹ̀ bàbá sọ pé àwọn alálẹ̀ náà dé bàbá yìí sọ pé àwọn kanu ariwo wọlú. ọlọ́lẹ̀ ẹ̀rọ̀lú wo ẹ̀rọ̀lú wo ẹ̀rọ̀lú wo ẹ̀rọ̀lú wo ìyí ò rárá ẹ̀rọ̀lú wo ọmọdé ń kú àgbà ń kú ìyí ò bá rárá ẹ̀rọ̀lú wo ẹ̀rọ̀lú wo ẹ̀rọ̀lú wo ronúwò. ọmọdé ń kú àgbà ń kú ìlú ìfarahà ronúwò. ronúwò ronúwò ronúwò ronúwò. ẹ̀rú ọ̀nà àgbọ̀ olè yìí àbíyẹ máa jẹ́ ọ́ dìgbà tí ariwo bá wà bù àbá ìwọ ọba náà níwájú náà síwájú sẹ́yìn ọ̀tẹ̀. gbogbo ọgbà náà níwájú ṣáájú ìṣó. àtẹ̀lé ọ̀rọ̀ ariwo ní àpò ọmọ. ẹ àpọ̀jù ẹyẹ ìṣó kọ́ mọ́ bá wa ní àárín àgbáǹkù ìró fararọ ìrònú wò olóyè ìrònú wò ìrònú wò ìrònú wò ìrònú wò ìró fararọ ìrònú wò ìrònú wò ìrònú wò ìrònú wò ìrònú wò ìró fararọ ìrònú wò ọmọdé ń kú àgbáǹkù ìró fararọ ìrònú wò olóyè. ẹ ẹ ṣe jẹ́ agbóhun tí wọ́n fẹ́ wí nǹkan kan bá tiẹ̀ sí ń bẹ̀ lọ́kàn ẹgbẹ́ kì í sòrò ṣàlàyé. òun díẹ̀ díẹ̀ lára ń fẹ́ nígbà tí tá a yọ sí hàn ó sì yẹ kẹ́ ẹ ní sòrò ẹ sì sòrò ẹ dákun dábọ̀ ẹ fìyè dénú gbogbo ohun tẹ́ ń bínú sí yé àwa náà ìbá wa la bí yín ẹlẹ́ran ara sì làwa náà àsì níbẹ̀ lọ́hùn kẹ́ ẹ kú máa lójú. ká fìyè dénú ó dìgbà tí ẹ̀yin olóyè bá pa gbogbo ọ̀dọ́ tán ní kọ̀ọ̀kan àbí. ọmọ burúkú ò lọ sọ̀rọ̀. olóyè má ṣàǹfààní wo ló ọmọ ilé lónà tani bàbá tẹ lẹ. bàbá náà ni. Baba tó dáa ló bí. ẹ ní sùúrù fáwọn ọmọ ni ẹ ní sùúrù fáwọn ẹ ní sùúrù fáwọn. ẹ̀yin ọ̀dọ́ yóò dáa fún yín o. àṣẹ. ẹ ní kú kéke. àṣẹ. gbogbo ń tẹ̀ ń ṣe yìí tí yín náà làwa náà ń ṣe inú ilé tá a wà ìpàdé méjì ọbàjẹ́ là ń ṣe mm. nígbà tí àṣìbòde tá a gbáriwo yín àti rí i pé àtúnṣe ìlú lẹ́yìn náà ń ṣe mm ẹ rí i pé ọwọ́ wa ti jọ wọ́wọ́ lágbára elédùà elédùà bá wa gbé kàbí ọ̀dà. bàbá olóye kẹtẹtẹ yà wá nǹkan ṣe sí ni o bí bẹ́ẹ̀ kọ́. ìkòkò ní gbomi kọ́ gbẹ̀yìn. ẹ á wá nǹkan ṣe sí á wá nǹkan ṣe sí ẹ rí i pé ìyàtọ̀ ọba látàsìkò tá à ń sọ ìlú òtùbà yóò tù sẹ. ẹ mọ rí ilé. bàbá àfi kẹ́ ẹ tètè wá nǹkan ṣe sí ni o bẹ́ẹ̀ bá wá nǹkan ṣe sí àfẹ̀sí ni kó má di ohun tí àwọn ọ̀dọ́ á bẹ̀rẹ̀ sí ní tiná bọ lẹ́yìn olóyè ní kankan. ẹ ẹ ẹ má tẹ̀ yín o. ẹ má ṣe yín o. ẹ má bàa débẹ̀ ẹ má bàa débẹ̀. bí àbá yìí látúnṣe á ti ná bọ lẹ́yìn olóyè. ẹ̀rọ ló ìlú ọ̀farara ẹ̀rọ ọmọdé ń kú ìlú ọ̀farara ẹ̀rọ ló ń ẹ̀rọ̀nú wò ẹ̀rọ̀nú wò ìlú òfararọ ẹ̀rọ̀nú wò ọmọdé kú àgbà kú ìlú òfararọ ẹ̀rọ̀nú wò. a èésà kí n tọ́ wá sí fún ọmọ ntọ́ yìí fún ọ lẹ́sìn burúkú bá. èmi ló sọ̀rọ̀ sí ebi wọ lọ kọ́ pé ọmọ ọmọ mọ́sàǹfààní ọmọ wèrè tó náà sì fún ọ létí. èmi ẹ̀bẹ̀ ilẹ̀ sọ̀rọ̀ pé. ìwọ lọ sọ̀rọ̀. ọmọ olórí burúkú ò ní sọ̀rọ̀ àti pé ẹ mọ̀ tí ẹ̀jẹ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ àfọ̀rọ̀ ọmọ òun lẹ̀. àti pé tó bá ti sọ sẹ́nì kan gbogbo wa lọ́sọ̀ọ́ sí. inú ni ń bí yan inú ni ń bí yan àwọn ènìyàn ní irú wọn ẹ̀jẹ̀ àfàgbé lórí ọ̀rọ̀ ẹbí rẹ̀. àṣẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àṣẹ. Deixa eu me ó ṣe mo dúpẹ́ ṣàǹgbó olú orógbó iná lójú iná lẹ́nu òòṣà tí bológbò lẹ́rù ṣàǹgbó olúkòso àkàtà yẹ́rìyẹ́rì ọkọ ya mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ àmọ́ gbogbo ohun tẹ́ ẹ pé ń ṣe pátá ni wọ́n ó ṣe kí n tó gbéra lọ nísìnyí tẹ́ o ti fàṣẹ sí pé kí n mọ́ lọ wípé àlọ́ rí àbọ̀ mo ti ṣetán àti gbéra o ṣeun o ṣeun mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ṣùgbọ́n ọkọ ya mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ mo mọ̀ pé orógbó lóúnjẹ rẹ wọn ò ní ṣàì fún ọ kí n tó lọ olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ obì mo mọ̀ pé adágbámọ́ lè ṣe làákó eégún adágbámọ́ lè ṣe làákó òṣà ẹ̀ ṣàǹbó ọkọ mi mọ̀jẹ̀ ń pè ọ́ ládágbámọ́ lè ṣe jẹ́ ń lọ rí kí n mọ̀ rí bí n bá dé mo tún fún ọ lẹ́bùn làákó làákó. Hmm. látàrí ọṣìmọ́lẹ̀ olómi ńlẹ fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ ńlẹ fi mọ kí mọ bóra òòṣà tó bá pẹ́ tògún òsì yóò fẹnu rẹ̀ wóṣù jẹ ni èmi ò pé tìyẹ òsì o mo wá ṣáájú ẹ o jẹ́ ń lọ rí kí n bọ̀ rí o àbí bò ní bo ló tún kù sí o. <laughs> o ṣeun mo dúpẹ́. Hmm? ọwù ògùn lákàáyé méje lògùn méje nìrè ó níbi tá a ti pàdé ògùn àkọ́kọ́ a pàdé ògùn níbi ìjà a pàdé ògùn níbi ìta a pàdé ògùn níbi àgbàrá ìgbẹ́gbẹ́ ń dá wọn lọ́rùn bí agogo gbogbo ohun tó rí pátá ni wọ́n ṣe wọn ò lè sọ pé tí èṣù ọ̀dàrà bá rárá o wọn ò ní sọ bẹ́ẹ̀ ẹ ṣé ìwọ náà ti fàṣẹ sí kí n mọ lọ rí wípé wọn bọ̀ rí ọ̀ka rẹ̀. odòdì rárá o àbùhọ́ra àbùhọ̀bí ebi ò ní pè kánná ọwọ́ dọjú alẹ́ ebi kì í pawọ́ ní wọ́n dọjú alẹ́ ebi ò ní pẹ̀yìn òṣàmì rárá n ò lè gbàgbé láróyè lájọmọ̀ lápọ̀pá ẹ̀bọ̀ra tí mú pupa ni láróyè arúgbó lájọmọ̀ látọ̀pá ẹ̀bọ̀ra tí mú pupa ni òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún nítorí pé bẹ́lẹ́kún bá ń sunkún láróyè àmọ́ ọ̀sẹ̀ jẹ́ mọ́ṣe mi o mọ́ṣe ràn mí o òkèrè rere ọmọ ẹlòmíì ni kò lọ ṣe mo mọ ohun tó tọ́ sí ọ sì mọ tí n ó ṣe n ó gbé oúnjẹ rẹ lẹ kó tó di pé mo lọ. ṣé bí n bá ti wá gbé oúnjẹ rẹ lẹ kí n tó lọ ṣe àbùṣekùṣe. ọjà kò burú gbogbo nǹkan ẹbí pátá ni n ó ṣe bí n bá tún wá dé n wà fàbọ̀jẹ́ yín ẹ ṣeun o ẹ̀yin rúmọlẹ̀ igba rúmọlẹ̀ ní kọ̀tún igba rúmọlẹ̀ ní kòsì mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹjẹ yín oore kí n bọ̀ re o bí n bá dé èmi náà ń wà á fàbọ̀ fún yín o ẹ ṣeun ó dìbà. Ẹlẹ́dùn àwa kọ́ ni ọ́. Èdùmàrè wa kò níyọ ẹlẹ́dùnmá wa kò níyọ ìlú òrojú wo ìlú òráyè èdùmá wa bá ní. Ajani Ajani Ajani Ajani ẹ̀rú dàpọ̀ ìlú Ajani ìlú ìkọ̀kọ̀ ọ̀nàjú wo ìlú òjẹ̀rù fún takọ̀tabo òtúnbàmọ́ òtúnṣe. Ajani Ajani Ìṣọ̀lá. Àkàmú. Èdùmàrè wa kò níyọ ẹ̀jẹ̀ létí rẹ̀ táyìn bá. àkókòdé ìmọ̀wọ́ ọ̀lú àkókòdé ìsọ̀lá àjàdí tún lọ. ẹ bá ní ìṣèlú kọ́gún. Ah! ẹ̀ṣà ń dé a ti tún kọjá yìí fúnfún sẹ́kùn la kìrìkẹ́sà rí ìdẹ́kùn kìrìkẹ́sà rí ìdẹ́kùn ìwọ ọba ológun ó ti jẹ́ pọ̀ máa kéré bí owó ojúlé tó dàgbà bí ọkà sàrà. mo bá gbé àǹfààní kan lọ wọ ààfin tá a fẹ́ pè kankan ìwọ ọba ológun ìlọ́kọ̀ mu wa wọ́n ah! bá jẹ́ pé a fẹ́ ti sẹ́ẹ̀lú ọ wà sọ pé ẹ̀sà ẹ̀sà ṣàfà ogun mi mú ni. ìwọ ọkùn mi kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ní ààfin wa ń bì ó múra kankankankankan ìgbà àwọn olóòjì àmọ̀ pé wọ́n ní kejì oyè abẹ́ẹ̀kọ́ nbọ́bá ti wá dẹ̀rọ̀ ọ̀rìn ẹsẹ̀ láti ibìkan lọ sí ibìkan ọ wà á rọjú kankankankankan ọmọ ọmọ ti sọ̀tún ọmọ ti sọ́sì kí ló dé. èmi ọmọ pé mọ̀ yín ni. báyìí ni ọ̀sọ̀rún ọ̀rọ̀ tó wà lé òrùjú ẹjọ́ lọ eléyìí ẹ̀yìn lẹ́sìn ilé ẹjọ́ tẹ̀lé láyé kẹ́ lọ. ọ̀jẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀ pọ̀ mi mo fi ṣe é pèsè. sọ̀rọ̀ àtọ̀sọ̀rún ẹ̀ mẹ́rẹ̀ẹ́jì ni. èé sà. jẹ́ ń gbọ́. Ah má má jẹ́ ọ̀rọ̀ yọrí báyìí hmm. èyí lọ́ máa ń wọlé bọ̀ ní. níbi abọ́rọ̀ nílé kì í sọ wá yẹ ká tún máa ṣe fàmífà. èèṣà kò sì á tọ́ sí wọ. ebi balógun bá tiẹ̀ wá ń ṣe bí ọ̀dọ́ ìwọ sì ṣe bí àgbà tẹ́ ẹ sì mọrú wàhálà tẹ́ ẹ ti ṣe ẹ sì mọ iye ẹ awo ti bọ́rọ̀ yìí lọ ńgbé elédùn àwa àtàrí àwo oríṣi wa yìí tó sì wọlé wá fún ara rẹ̀ ẹ mọ̀ pé gbà láti dénú tí ó sì là wá lóògùn lẹ́nu ká àkànmúdé ojú alálẹ̀ ẹ wá sọyún ní wàhálà. ọ̀ṣọ̀nà yọ̀ǹda ara ẹ̀. gbọ́ èésà dákun má bínú ń tiẹ̀ mú un lọ. ọ̀ṣọ̀nà sórí ọ̀rọ̀ tó sọ nísìnyí lọ́jọ́ tó kánú mi díẹ̀ tí n bá fi síta àwọn ìhànà yìí ń àtẹ̀ta ṣùgbọ́n fún tó sì sọ̀hún ó sì ṣe tán. ó sì tún ká kárí. ẹ kí wá gbé ṣáájú kí pàtó ó dìde. mọ́n tó ẹ bá wà ní ṣáájú pàtó ó dìde. adé tán. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ṣé bá a ṣe fọwọ́ lẹ́rán tá a mọ̀ wòye rèé Àjàní tó ti lọ ọkàn tó ti dé láàrin wa. ikú ìbọn sì ni ìbọn sì ni tọ̀ fúrufú wá rògbòdìyàn ló gbàdúgbò dàrú dàpọ̀ ìlú farabọ̀ ìlú yẹ nígbà tá a kò ká ọ̀rọ̀ mi nìkan lọ́wọ́ àbí bò ni tàlàkà mọ́ lọ́wọ́ nù. ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ṣẹ̀rí kò sẹ́ni tí ọ̀rọ̀ àjà ní òdù tí gbọ́ àjà ní òdù mo fi fẹ́ ka ṣe ní pé kí a di ìdìbò ojú sí gbogbo ọlọ́run kí a bẹ̀rẹ̀ sí ní ti iná bọ gbogbo ilé gbajúmọ̀ kò yé yín àwọn ọ̀rọ̀ tí mo sọ yé yín ẹ̀yẹn ká bẹ̀rẹ̀ sí ní ti iná bọ ilé oníkálukú wọn kò níyọ Èdùmàrè wa kò níyọ Ẹlẹ́dùwà wa kò níyọ ìlú òrọ́jú o ìlú òráyè rògbòdìyàn ló gbàlú kan o dàrúdàpọ̀ ìlú ìlú yẹ àti torí Àjàyí Tinúbọlé tó bẹ́ẹ̀ ó jù lọ ẹ̀yìn ọ̀dọ́ nígbà kan tẹ sọ pátá ló yé mi kódà kò sí àṣà dànù bó ṣe wù. àmọ́ tàbá ní ká fìjà bọlẹ̀ ká máa ti ná bọlé ilé asòkò kẹ̀kẹ́ a sì mọ ẹni tó torí bọnú òkùnkùn tí ń sọ̀kò òbí èyí mọ̀ dájú sáká pé láìpẹ́ láì jìnnà ọ̀sà òfin ó kojú àtẹ̀bí rẹ̀ bẹ́ẹ̀ ni tó fi hàn ọ̀rọ̀ ni o. ọ̀rọ̀ ni káwá di àpáwò. rògbòdìyàn ló gbàdúrà kan dàrú dàpọ̀ ìlú fararọ ìlú yẹn mọ́. ọ̀rọ̀ ló lórí ọ̀dọ́ sọ ẹ gbọ́ ẹ já fi sùúrù ṣe o. tá a bá fi sùúrù ṣe yóò lé o a gbọ́dọ̀ fi wàdùwàdù mú dàlúrí ìkọ̀ kó máa gé ni lọ́wọ́ o. ìwà kọ́ niyọ̀ ẹlẹ́dùn àwa kọ́ niyọ̀ Èdùmàrè wa kọ́ niyọ̀. Elédùà wa kò níyàn ìlú òrojú wo ìlú ọ̀ráyè Èdùà wa gbà ní. Èdùmàrè wa kò níyàn Elédùà wa kò níyàn Èdùmàrè wa kò níyàn Elédùà wa kò níyàn ìlú òrojú wo ìlú ọ̀ráyè Èdùà wa gbà ní ju alálẹ̀. Hmm, ju alálẹ̀ ló wà. wọ́n ní adébíyẹ̀yìn mọ́kọ́. àgbà ọlẹ́ni bàbá débi iṣẹ́ iṣẹ́ di ṣíṣe là ṣe. Thank you. Èdùmàrè wa kò níyọ̀ Ẹlẹ́dùà wa kò níyọ̀ Èdùmàrè wa kò níyọ̀ Ẹlẹ́dùà wa kò níyọ̀ ìlú òròjú o ìlú òrayè Èdùà wa gbà alálẹ̀ ìlú agbára ẹ̀yìn mọ̀lẹ́ ẹ̀yẹ́ gbà ẹ bá ní ìṣèlú kókún gẹ́gẹ́ kóòtù bá kóòtù ṣe kíkún ókè ẹ̀yẹ òkè. kí ló dé ẹ̀yin bá múlẹ̀ kí mo ṣe kí mo rà lọ́wọ́ yín ṣé ẹni amúrẹ́gbẹ́dù lọ́tẹ̀ ní fátúgbọ̀dọ̀ kú sí gbọ́fá ni wọ́n ní ẹni tó mojú ògún ní pàbí mírè ṣé bí mo gbóúnjẹ fẹ́ gbẹ́ mo gbàgbó ẹ̀bọ ògún lákàyé ṣé bí wọ́n ní ẹni tó mojú ògún ní pàbí mírè kí mo ṣe fún ọ kí n tó lọ mo ṣóre ṣóre mo ṣàlọ ṣàlọ ẹ wàá pé àlọ tẹ́yìn lọ́rùn ni àbáfojúdi kí mo rà mí bá yín. kí n tẹ́ bẹ̀rẹ̀ mo fún yín àbí wọn ò fún ọ lóbì mi. ìwọ ṣòfò. wọn ò fún ọ níwọ jẹ mo gbé ẹbọ sórí tàbẹ́sù kí n wá mo ṣe kí n mo fi ṣe yín tẹ́ wọ́n dojú ìjà kọ mí ẹ ṣàlàyé ẹgbẹ́ ń gbọ́. o ta pé ta pé mò ń jẹ́. Hmm. ẹ má nù mí mo mọ̀ jẹ́ ẹ má fi dúdú pẹ́ funfun ẹ má pa àfíńdájú bí àná fún mi kí ló dé ṣọ̀gbó ìwọ ló là lálọ́wọ́ ṣé bí wọ́n ní tọ̀tún tòsì lọ́wọ́ ìdá ṣọ̀gbó ta ló tún lè rọ àrà bí kì í bá ṣe wọ́ ṣọ̀gbó kí ló dé tó gbàbọ̀dì kí ló dé tó tún wá rọ àrà sẹ́ni tìyẹ lóòótọ́ àrà ọ̀mẹ́ni ọ̀wọ̀ àmọ́ torí kí ni mo ṣe ń bọ́ torí kí ni mo ṣe ń sìn ọ́ kí ni mo ṣe fún ọ lóúnjẹ jẹ ṣàlàyé kí n gbọ́ ṣàlàyé ṣàlàyé. láróyè èmi mo ṣe fún ọ mo gbóúnjẹ fẹ́gbẹ́ mo gbàgbó ẹbọ mo gbé tìyẹ sóríta ṣé ó pe oúnjẹ tí mo fún ọ tó ni àbí wọn ò fún ọ rárá tó o fi gbàgbọ́ délẹ̀ dèmí èmi lọ́dọ̀ wo ó oúnjẹ rárá ni àbí ó pè tí mo gbé fún ọ tó ọ. lóúnjẹ tí mo gbé lẹ̀ sórí ta. oúnjẹ rárá. Hmm. àwa lè jẹ bẹ́ẹ̀ ta ni ògbóúnjẹ èṣù lóríta ta lẹni tó fàyàwó èṣù lọ́mú. oríta mẹ́ta ọ̀nà ara. tó mo ti délé alára o mo ti gbẹ́bọ fún alára alára pé kí n mọ́ lọ ó ní kò ní séwu mo dọ́dọ̀ ajérò mo ṣètùtù ajérò ajérò ní kí n mọ́ lọ ó ní kí n mọ́ fòyà mo délé ọwọ́ àrọ̀gún àga. ajagun ńlá ó pe agara kì í lólódùmọ̀rẹ̀ kó ná agara kan òní mi dá ó yọnu sí mi mo ná tó àbókù wọn ní ó doríta mo ní kí ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ní ọ̀dọ̀ èṣù ọ̀daràn láàárọ̀ ìyá àrògbó lájọmọ̀ látọpa ẹ̀bọ̀ra tí mo kú ni òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹ̀lẹ́kún sunkún láàárọ̀ yẹn ń ṣẹ̀jẹ̀ èṣù mọ́ṣe mi o mọ́ṣe ràn mí ẹ jẹ́ kí n lọ kí n bọ̀ re nítorí pé ẹ̀yin lẹ ní àyún lọ àyún bọ̀ òun lọ́wọ́ ń yẹnu ètùtù rẹ mo wá gbé wá fún ọ yìí kó o jó jẹ o ẹjọ́ jẹ́ mi ṣe mo ti méwúrẹ́ ṣẹbọ ẹjọ́ òfin mo ti mágùntàn ṣẹbọ ọ̀sán yìí ẹjọ́ gbà o àlọ́re àbọ̀re àwo ń lọ báyìí ayúnre àwo ń bọ̀ ayúnre o ó dìgbẹ̀yìn àá tó máa àrékété lórúkọ àpáyé oríṣìkìtì mọlẹ̀ lórúkọ àpéwọ ìṣọ̀dàrà agbálakátàbó agbálayàwó lórúkọ tá a pèwọ ilẹ̀ ẹ̀ńdẹ́. awodina èmi awodina èmi. Good. Aṣọ wọn. Ẹ̀fún àbẹ́ẹ̀dì. Báṣọ ọ̀run. Ìwọlẹ̀ bọ́ra tí gbénú omi tútù tí ń jòyàn ṣàràṣàrà. Ìwọ làìdá tó kó sínú ẹ̀dá tó fi ń pẹ̀dá láláìdá. Ṣé wọ gangan ni? fáṣọ wọn. Hmm. bá a ti gbọ́nlé ọkọ la gbọ́nlé àlè. tó bá wá ń tàpá lókun tó ń jáwò lọ́sà ọmọ náà làárọ̀ sí náà bẹ́ni tó ń pè ní òbá dákẹ́ ẹni tó ń pè ní sàṣùpìlẹ̀ ṣọ̀gbọ́n orí kò so olójú orógbó àkàtà yẹ́rìyẹ́rì ọkọ̀ ya iná lójú iná lẹ́nu. ọ̀rá òmẹ́ni ọ̀wọ̀ tọ̀tún tòsì lọ́wọ́ ìjà Ṣàngó ìwọ náà ni mò ràn o ó yẹ Ṣàngó mo fẹ́ kó o gbájú ọ̀ṣọ́gbó lọ. bá mi tó omi lọ́tí ló dé bẹ́ẹ̀. ẹ̀ka ìṣòro ti ń dá àbúrò tó dábòjò. náà kàtà yẹ́rìyẹ́rì eégún ńlá tí yọná lẹ́nu òrìṣà tí polóògbò lẹ́rù ságiri làgiri ó làgiri kàkà fígbẹ́nu bọ̀ mo morúkọ tó jẹ́ kí ló dé. irọ́ lọ o Ṣàngó gbọ́dọ̀ bínú títí kó pagi orógbó bẹ́ẹ̀ ni Olúkòso gbọ́dọ̀ bínú títí kó poṣí ọwọ́ rẹ̀ ó yá padà sọ́dọ̀ ẹni tó rán bẹ́ẹ̀ bá kàn mí lóru ọkùnrin lẹ́kàn tẹ́ ẹ bá bá mi lójú oorun ọkùnrin lẹ́kàn tó bá kọ̀la kọ̀la ẹnu ẹnu lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ pé kọba ó gbó kọba ó pẹ́ orí àwọn níbẹ̀ kọba ó sì kú tòní tọ̀la. ń bẹ lọ́dọ̀ ogun àwa yìí ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ yìí ó ti dógun ó ti bẹ̀bẹ̀. à ń pè lówè ó ti wá láronú mọ́ wa lọ́wọ́ ìfàǹfà méjì bá ń fà bá ti gba odidi ọmọ ti wá kú lórí rẹ̀ kí ló tún wá kú. tí kò ṣe padà sí mọ́ àmọ́ ṣe wá rí ikú yìí àjọkú ni o àwẹ̀ wa ó ti dàjọba ọmọ yẹn wọ̀ pé ní kí ó sì jáde láyọ̀ àmọ́ kó tó lè wọ̀ pé bí kó tó lè jáde iṣẹ́ yìí ni lọ́wọ́ àwọn ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ kì í ṣe tèmi nìkan. nígbà tá a wo sùnkún ọ̀rọ̀ yìí ìyá wa ẹ̀yin lẹ ṣe tuntun yìí o bẹ́ẹ̀ ni lọ́ọ̀ bá tún ṣe tán ẹ̀yin lẹ gbé àmọ́ olórí iṣẹ́ ń bẹ lọ́wọ́ rẹ náà báwọn bá ti ń gbé tuntun dáwé ìwọ níná tó dà nínú ilé iná yìí ó sì mọ ọkẹ iná yìí ò gbọ́dọ̀ gbé. ìyá mi ní ètò pé bá a bá pawọ́ pọ̀ tá a ṣe léyìí á àmì ọba tẹ̀jì ṣe létí kí lẹ̀ fi gbọ́ ẹ̀jẹ̀ tí làwọn kò fi gbéyàwó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí kẹ́ ẹ̀ gbóhùn nínú nílẹ̀ ẹni tó bá kùnà láti ṣiṣẹ́ tiẹ̀ tá a gbélé lọ́wọ́ ló fi fọ̀rọ̀ yóò sì fi kú. yóò bá lọ ní o ikú ni kì í ṣàrùn. àmọ́ nínú ogun tá a fẹ́ gà yìí àwọn náà ní àwọn owó èrè àti wọn èrè. sùn. ọgbà tí mo gbé lọ ni. ẹ olóṣèlú ní sọmọ ẹlẹgbà ẹkùgìrì oníṣe yòyí òjò olóṣèlú ti sọmọ ẹlẹgbà ẹkùgìrì tí ń ṣe yòyí òjò òtù améjì ni kò fi tú oorun náà dànù lójú rẹ. ó yà á gbọ́ pépó sí. fún rèé edinú èdè ayé kan ò ní ọdí o kọ́ ọ máa tọ́pọ̀ sí i bàbá olóníkàwá yọjú sí ọ̀pọ̀ gbọ́dọ̀ sun ó. pépó sùn pẹ́rẹ́ kélébé ọ̀nù o kì í ṣe tiẹ̀ nìkan àtẹni tó torí ẹ̀tàn náà. bẹ́ẹ̀ bàbá ló wa sí ọ bọ́ gbọ́dọ̀ sùn ọgbọ́ ò gbọ́dọ̀ owó o ẹ̀fún ò ní fún ọ o èdè ò ní tì ọ o àwọn tó ní láyé ó dojú ọ sí o kò ní bu ọ lọ́wọ́ o kò ní bu ọ lọ́wọ́ o kò sì rí nù náà o. sí a sì mọ bí ṣe rí èyí tá a ti bẹ̀rẹ̀ bí ó ṣe wù ní títí tá yóò fi parẹ́ lọ́jọ́ lọ́jọ́ rọ̀ lónìí kò mọ̀ gbẹlẹgẹdẹ bàtànà yọrí gbàngboko adélakíò ìpè bí tọ́ wà ń lọ ń bá lọ́ọ̀rùn alákejì bẹ́ẹ̀ ni èmi mọ̀ wí bẹ́ẹ̀ ó yá o ẹ̀yin ìyá mi àná o ológbò dúdú tí bẹ lókè àjà ẹyẹ ńlá tí gbérí ìrókò tí kò fi o fi o ó yá mo pè yín adélakí ń bẹ ní ìpèbí ó yá mo fẹ́ kọ́ máa bá bẹ̀rọ̀ ọ̀run alákejì. mo ń bá a sán. ewọ mo ń bá a sán. ewọ ewọ mo ń bá a sán. ewọ mo ń bá a sán. ewọ mo ń bá a sán. ewọ ewọ ewọ. ọ̀rọ̀ tó ń gbọ́ kì í sọ̀rọ̀ ayé.

ọmọ ọkùnrin ní tójú ọwọ́ kú bẹ́ẹ̀ ni ọmọ ẹsẹ̀ ní tójú ẹsẹ̀ kú gbogbo ẹ̀dákẹ́dà tó bá robi lọ yọmọ nìṣó lọ́rùn ní fọ́nà ọ̀pẹ̀sẹ̀. Thank kọsẹ̀ ó rọ̀ kọsẹ̀. kábíyèsí o ilé àṣẹ la wà yìí. ó sì gbọ́dọ̀ dùn yín pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ nítorí kíni wọ́n ní sàmúlẹ́dẹ́ fẹ́ báyìí orúkọ tá à ń pè àṣẹ ti kábẹ̀jẹ̀ báyìí orúkọ tá à ń pè ìgèdè aramọ́látẹ orúkọ tá à ń pè sẹ́lẹ̀ àlùfáà òrósọ dúdú fún gbàlẹ́sẹ̀ orúkọ tá à ń pè ìyá mi àjẹ́ tó bá kó ọwọ́ kàná yóò fi rọgba gini ìlú òní rọgbọ èmi mo wí bẹ́ẹ̀. ìrọ̀lẹ̀ ń pa ìdúró gbogbo làbóṣù àwo. wọ́n ní láti ìbọn tó dòde ogún àwọn ariwo tí péńgbá ni kí wọ́n pa wọn gbọ́dọ̀ pawó òkìkí òpóṣù ariwo ìpọ́jọ́ téńté lóṣùlẹ̀ ìràwọ̀ ṣùṣù ẹlẹ́gbẹ̀ lẹ́yìn oṣù ọlọ́jìkọ pẹ̀lẹ́ ọmọ olóòní òróró òkè pẹ̀lẹ́ ọmọ àfìdítìnà ayédènà o ọmọ arigidi adéyimika olókè téńté orí òkè lọ wà kòtò gìrìwò ńlá yẹn ń sìnkú sí. ẹni bá ní okú kòtò gìrìwò ní ògbé mi. ojú ọ̀nà ló bá ní kó okú kòtò gìrìwò ní ògbé mi. àjẹ́ ló bá ní kó okú kòtò. ẹ ń dé ẹ lè bá mi dojú ìjà kọ wọn. ọba wa máa dé o ọba wa máa dé o a ò lè gbọ́ fúnra lóbi. adélakí o ń gbà. a ò lè gbọ́ fúnra lóbi ẹ̀rọ ẹ̀yọ̀ ẹ̀rọ ẹ̀yọ̀. Oh, oh! mo kí gbogbo ẹ̀yin aráàlú ayé ni rọ́mọ́ o. a kú oríire òní o Orire wa ò ní dìbànújẹ́ ó kẹ́yìn ìyá wa o òbí yóò ní ìbàjẹ́ o ìyá ọba mo kí yín mo gbogbo olóyè o mo oh. kí omi omidan mo kí ẹ̀yin ọ̀sọ́rọ̀ mo mo tó sì ṣe láṣeyọrí ẹ jẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ń ṣẹ̀kẹ̀rẹ̀ bá ń ròde ìbànújẹ́ tíjó tayọ̀ ní ṣèdí ìbànújẹ́ òní kàn wá lù ìmọ̀. wọ́n ní lónìí lọ́jọ́ pé. lónìí lọ́jọ́ pé. ọ̀rọ̀ ọlọ́run bẹ̀rù tí ò dá wọn lẹ́kùn odò nìkan ní òṣò nílàjà. a jẹ́ wípé irin méjì ti pàdé wàyí òní dandan náà nìkan ó sì tẹ̀kún kan. bó ṣó ń dún korororororo bó bìbí ríbi bí kò wé nké mi àríra ikú ọkàn mi òun lè yí àṣìṣe. bẹ́ẹ̀ ikú ọ̀kan èmi náà nítorí mo ti mẹ́wúrẹ́ ṣẹbọ mo ti mágùtàn ṣẹbọ sẹ́yìn àgbàtà ni gbàgbọ́ àwọn tó láyé ti rọgbà yí mi ká. ẹ̀yin awo pásọ. ìgbín rẹ ti tẹnu bọyọ lónìí o. èèwọ̀. ikú ti kàn án nítorí pé ọjọ́ tí ìgbín bá fẹnu bayọ̀. kò sóògùn fún ilé adáhùn ṣe. ìjọ ewúrẹ́ bá fojú kan fáńkọ́. inú àgbàrá ẹ̀jẹ̀ lóbi ó sùn. ajá tó bá jẹ̀ fún òkété. bí yóò kú yóò yàdìgbòlugi. Hmm. kò tètè kò ní ni kọ́nọ́kọ́nọ́ ọ̀nà wọn ní sọríkì oríkì ìlà agbambe tẹsẹ̀ ògbébi tẹsẹ̀ ń wà gbogbo tara rẹ kó bàjẹ́ kó bẹ̀rẹ̀. ilẹ̀. ẹ mú ẹ ọ̀run mi làbàrà àgbọ́nì rẹ̀ fún mi ó ní ta ni ń bẹ nílé alára tó le koko bí ojú ẹja Ọ̀rúnmìlà ní àwọn èèyàn lásán lásán ni ó ní tó bá ṣe bí tèmi ni ó ní orí wọ́wọ́ ni wọ́wọ́ ń wọlé orí elépèlè pé ń gbà bí ẹlẹ́kọ̀ọ́ bá rò kọ́tán àti bò síbọnú. gbogbo ẹ̀yin aráàlú ayé ni rọ́mọ. kábíyèsí o. mo kí ẹ̀yin olóyè àtàwọn afọbajẹ pátápátá ẹ lálẹ́ ní lálẹ́ lẹ̀. àṣẹ. òòṣà òkè òní báyìí láyọ̀ jẹ́. àṣẹ. lásìkò tí mo goróyè lórípò àwọn bàbá mi èkó òkè bí eku o. àṣẹ. ẹyẹ òkè bí ẹyẹ. àṣẹ. ọmọ èèyàn fọhùn. gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá mi mo kí gbogbo yín o lónìí mo wá dúpẹ́ lọ́wọ́ ìyá mi ìyá ọba èjìká tí ò jẹ́ káṣẹ́ ó yẹ̀ lọ́rùn ẹni mo kí olórí mi náà o. pàápàá jùlọ gbogbo àwọn ayaba pátá ìjà yóò ṣe dájà o ẹ̀yin èmi ò ṣọkọ lórí yín pẹ ẹ̀yin ayaba. ẹ jẹ́ ẹgbọ́n tí kábíyèsí wí báyìí o. ẹ ó ẹyọ. ọba bàbá dé o ọba bàbá dé o. pẹ̀rẹ̀pẹ̀ awọ àtọ̀ ló dín bá fún àtọ̀ òréré lẹ́mọ̀ wò ẹ ò láyé rí ikú tí ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo ikú paramọ́ àrùn paradà gbòǹgbò ọ̀nà yà ẹ̀yà fọ́mọ awo kábíyèsí o. ogbó atọ́. ogbó atọ́ kábíyèsí o. ẹ̀yin ìjòyè ẹ̀yin aráàlú ẹ mọ̀jọ́ ṣe yín kàyéfì ẹ̀ bá ṣọ̀run gangan òun gangan la mú débi lóye ayé rẹ̀ ló wù mí òkú rẹ̀ wù mí rí bóhùn mi mo lè pa mo lè jí èmi ni olódùmarè gbé ìgbésí ayé rẹ̀ lé lọ́wọ́ òun lẹ rí yìí o ọ̀jálé onílé fọwọ́ bo tiẹ̀ lẹ́yìn òun la ìdá tó ń gbénú ẹ̀dá tó fi ń pèèyàn láláìdá àmọ́ ìdí tí mo fi wá mu wá láàyè. Báṣọ. èmi rò pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ẹ̀ mi bí ìwọ ló mọ̀ ọ́ da ọ̀rọ̀ ló délẹ̀ yìí dání bó ti tó àti bó ti yẹ. ẹ̀yin ìlú ayé ni rọ́pù kò sọ̀rọ̀ àbí. òsí òyè àṣepa àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní bọ́bù òtòṣì bá ṣubú lọ́jà ayé akọ́sẹ̀rín bọ́mọ olówó bá wá ṣubú ariwo àgbàlẹ̀ kan ọmọ olóyè ọ̀tún ni kò yẹ kó ṣubú ọmọ kábíyèsí nìkan kan ò gbọdọ̀ ṣe é ìbí òdù bíi ṣe ẹ gbàgbé ni pé bá a ti bẹ̀rù bẹ́ẹ̀ náà la bí ọmọ. òfin tó bá ti mú ẹrú ó di dandan kó mú ọmọ òfin tó bá sì mú ọmọ ó ti dandan kó mú ẹrú gbogbo ìkákíka tó bá ṣe gígé mi tó bá ṣe ọmọ mi ló ṣẹ̀ sí lò ìjìyà tó bá tọ́ tó yẹ kẹfìjẹ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fọwọ́ bá wọ̀ ẹ̀ bàlújẹ́ ni. àṣìpa àwòrán wa lẹ́sìn lọ́sọmọ́dé gbàbọ́n lọ́wọ́ mojú òbìtìkun aláyàwó wà pa ìbọn rẹ lẹ̀tù ìbọn rẹ lòjóró pápánijẹ ayé bá forí gbọ́ta àwọn ọ̀dàlẹ̀ yẹn á sì máa fìdí gbẹ̀tù tó bá di lọ́la ẹ lọ mú ọmọ tó ṣẹ̀yẹ mú bọ́ sí di òkun kẹ́ ẹ dájọ́ rẹ bó ti tó àti bó ti yẹ ah! ẹ má ṣe é níṣẹ́. gbàgbéra ògbórí olórí kalẹ̀ lọ́sàn-án gan má ṣe ọba ṣe. ìyá ifá lórúkọ mi látọ̀dọ̀ bàbá mi ọ̀ṣun gbèmí. ọ̀ṣun gbèmí ọ̀ṣun gbèmí rèé ní sọdá odò. bẹ́ẹ̀ni àwọn ni wọ́n ní kí n mú arábìnrin wá sọ́dọ̀ mi. ṣé o sí. wọ́n ní òun ló sọ gàrí dọ̀tá tó ṣe rù pẹ̀lú oúnjẹ ó wá bínú kété ó gbágbọ̀n rodò òun ti gbàgbé wípé ìran bàbá ẹnìkan ò ní fa pẹ̀rẹ̀ kan mi kó jèrè odò. ọ̀ya mo lé wọn lọ́wọ́ n bọ́wọ́ rẹ̀ lọ́ni kò fi olówó wá ilé amú tó wá wọ́ lọ́rùn wọ́n nà ló ka ni. ewé oríjìn rèé àròkò tí wọ́n pa ni pé kí n ṣàforíjì fún ẹni tó mewé wa kí lẹ̀ṣẹ̀ rẹ kí lọ fi ṣe mí. ọmọ tí ó kú sọ́wọ́ àkànní níjọ́ kẹ́rin àná tí wọ́n fi ṣekú pa akọni lórí pé ń bá mi dun ọkùnrin ni mo fún ní májèlé jẹ. èmi ò sì mọ̀ pé nǹkan tí ó kò bá àkànní ni o wọ́n wá ní àfi tí mo bá lọ tọrọ ìdáríjì bí bẹ́ẹ̀ kọ́ ìní dalẹ́ òní ẹ dákun ẹ forí jìn. ìwọ ni. ìwọ ló ṣokùnfà ikú àkànní ìwọ lọ fún ọmọbìnrin májèlé jẹ lórí pé ẹ ń du ọkùnrin ó sì kọ ọ yọjú látìgbà náà. àkànní ọ̀kárí. ìkòyí ẹ̀ṣọ́. So ọ̀kàrè ọ̀kàrè mo lọ́ọ̀ gbọ́dọ̀ sùn àfi kọ́ fi ojú àṣebi hàn ó sì ṣe bẹ́ẹ̀ rèé fọwọ́ dìrọ̀ mọ́ igi ìgbàgbé kọ́ sùn wọ́n lọ́ọ̀ ní dalẹ́ ọ̀ọ́ni dìrọ̀lẹ́ kódà ọ̀ọ́ni pèsè ju márùn-ún ní ọjọ́ tí Akérédùgbọ̀ bá tẹ gbòǹgbò ọjọ́ náà ni wọ́n kalẹ̀ pa òní náà lọ́ọ́ kú ní ìsinsìnyí náà lọ́ọ́ sì kú bí mo ṣe ń sọ ìkọ́ ọmọ owó lulẹ̀ kọ́ sì mọ́ kú kẹ́mi ò bọ́ lára rẹ̀. Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́. bàbá. wọn ní sílẹ̀kùn ọ̀run fún ọ ọ máa jẹ kiri lẹ́bàá gànà ni. bàbá. Àbíkẹ́. bàbá. Àbíkẹ́. Àbíkẹ́. olórí ṣé ò sí o. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o. ẹ dákun mo fẹ́ dáwọ́ tẹ́lẹ̀ ó yẹra fún ìyẹn lọ. Bàbá olóyè. ọmọ láyà o a nínú òlú tí mo ti ń jẹ bá a sọ̀run ìwọ́n sì wá gbà láti lọ ṣe olórí kábíyèsí láì tí ì kú mi kí ló mú ọ kí ni mo ṣe fún ọ. bàbá olóyè kì í ṣe bí èmi náà nígbà tí kábíyèsí sọ pé òun ò fẹ́ tí òun ò fẹ́ kábíyèsí òun ló bá pààrọ̀ kogun ránṣẹ́ sílé wa ìyá àti bàbá mi sọ má jẹ́ kógun torí mi jà ìdí ọ̀rọ̀ rẹ o bàbá olóye. ó túmọ̀ sí wípé kábíyèsí fi ọlá ji ọ̀nà òbúrú ayaba sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ adi olórí kábíyèsí tí mo fi pamọ́ sí ọ lọ́wọ́ ńkọ́. ó sì kankan lọ́ọ̀ mi. ọ̀dà ntí ń bẹ nù rẹ ńkọ́. kò sí nǹkan kan nù mí. àwẹ̀kẹ́ lọ́jọ́ tó wá sọ́dọ̀ mi kẹ́yìn tó wá ṣìpè ọmọ tó ṣaláìsí mo rí i wípé ọ̀lẹ̀ ọmọ mi ti sọnù rẹ̀. bẹ́ẹ̀ ni. kò burú wàá gbọ́ mi ọmọ mi dáadáa wò ó sì mọ̀ pé gbogbo òlú yìí kò tó èmi Baṣọ̀run gbé sáré níwà yìí tọ́ ọ bá kọ̀ tọ́ ọ dáhùn tí mo fẹ́ bi ọ́ léèrè àwẹ̀kẹ́ tọ́ ọ bá fẹ́ bí ọmọ ọ̀hún làbíyè tó o sì fẹ́ máa gbé orí òkè pẹ̀ mo fẹ́ kọ́ o sọ ohun àṣírí tí ń bẹ láàrin wa àti kábíyèsí lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún. àwọn ẹ̀kẹ́ kábíyèsí bí mo ti ń wò yìí o ti fẹ́ra kù. ṣé lọ́dún kábíyèsí ìrókò ìdí náà tí mo fi ń yẹra fún yín látọjọ́ yìí Bíyèsí. Àwẹ̀kẹ́. Bíyèsí. Ẹni tó lóyún fún ṣó ti sọ fún. Kábíyèsí, n ò láǹfààní àti sọ fún kẹ tó gbé mi yàwó. Ó tó bẹ́ẹ̀. Láti wákàtí yìí lọ bí mo ti ń bá ẹ sọ̀rọ̀ yìí, gbogbo tí odó bá dé pèrè mu ni kò tún rí ta mọ́ ẹ̀dá ọlọ́run kan gbọ́dọ̀ gbọ́. mo ti gbọ́ àwẹ̀kẹ́ máa lọ. àwẹ̀kẹ́ máa lọ. ó yá o ìrìn àjò ọ̀run yá. lè tó túmọ̀ sí pé odò tó bá gbé gímbùmbù ò ní farari sọ ní farari akáyèsí náà kò ọ̀nà náà là ń wí odò ti gbé gímbùmbù náà lè ṣe yóò kú dé àkàrà yọ̀dà fún yín ẹ̀yin gbogbo bẹ́ẹ̀ ti ń sọ yìí mo gbọ́ ó sì yé mi dáadáa wípé bàbá mi ọba àná ó ṣe ẹ̀sófin ìlú àbí bẹ́ẹ̀ kọ́. máa ń ká àwí kábíyèsí rẹ ẹ̀yin olóyè bẹ́ẹ̀ ṣe wí gan yé mi ó yé mi àmọ́ àṣẹ àwọn bàbá mi ń sì ń bẹ lẹ́nu mi orí àpèrè àwọn aráàlẹ̀ mo jókòó sí i ẹnu àṣẹ mo fẹ́ fi sọ̀rọ̀ Baṣọ̀run lónìí gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe níwájú gbogbo ẹ̀yin ìlú pé wọn ò ní fìgbà kọ́ọ̀kan fẹjọ́ ṣègbè mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí dáadáa o etí inú lè jò lò. Baṣọ̀run ó ti ṣòdì sọ́bà. So lóòótọ́ ọba àná Fọlájiyọ̀ àmọ́ àìpọ́ba ṣe ń tí ọ̀dá ọba ló nílù ọba ló lára èkó. àwo ẹ mú Baṣọ̀run jìnnà réré kẹ́ ẹ tulẹ̀ fún ẹ jẹ́ ọmọ gbégbé ayọ̀ àtàlàáfíà Baṣọ̀run o bí mo ti wí ní kórí o ọ gbọ́dọ̀ ṣòdì sílùú mi àìṣòdì ìsọba o ẹjọ́ mọ̀ lọ. àṣẹ kọlọ́mbọ́ ẹnu kọlọ́mbọ́ níbẹ̀ àṣẹ kọlọ́mbọ́ ń bẹ lẹ́nu kọlọ́mbọ́ àṣẹ lókùnkọ́ ń bẹ lẹ́nu àlòkù ṣẹṣẹṣẹ lọ́ba làṣẹ. awo oye ẹ mọ ọṣọ ọ̀nà ṣe ẹ̀yin olóyè. ẹ ó ẹ̀yọ̀ ọba bàbá dé o. ẹ ó ẹ̀yọ̀ ọba bàbá dé o. a ò ní bá fún ẹ lónìí. a ò ní bá fún ẹ lónìí. ẹ ó ẹ̀yọ̀ o. ẹ ó ẹ̀yọ̀ ọba bàbá.